Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Mo ní gbẹ̀rẹ̀ sí sí ààrẹ bọ́ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Àrìmọ́lẹ̀ṣẹ́ ààrẹ bọ́ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Àsokọ́lẹ́ṣẹ́ ààrẹ bọ́ ni. Èmi ò ní mo ní yíyẹ tẹ́ wò sẹ́ ààrẹ bọ́ ni. èmi ò ní bá wọn àṣẹ bọ́ mọ́. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار الحمد لله الواحد الأحد الصمد الذي لا شريك له في ملكوته وعباداته والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọba Allah ọba àṣó ọba ẹyọ kan ọba tí gbogbo ìtọ́dá ń darí bùkátà lọ́sọ́dọ̀ rẹ̀ ọlọ́run aláwọ̀ darí bùkátà lọ́sọ́dọ̀ ẹni kankan ọba yìí kò nígbàkejì ọ̀kan náà ni kò wá sẹ́nìkan tí ó gbóṣẹ́ rẹ̀ lílọ́wọ́ pé kọ́ máa ṣe wípé máa bá ṣiṣẹ́ mi ọlọ́run ní dá nǹkan rẹ̀ ṣe ní ti ń ṣe kó tó dá gbogbo wa nígbà tí gbogbo wa ń bẹ òun náà ní ṣe nǹkan ẹ̀ bàbá tó sí mọ́ òun náà mọ̀dá ọba yìí ni wọ́n ń pè ní Allah ọba yìí nìkan náà lọ́ba tó dá wa ọba yìí nìkan náà lọ́ba tá a gbọ́dọ̀ máa sìn a gbọ́dọ̀ sí nǹkan míì lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run torí tí a fẹ́ máa sìn yẹn nǹkan yẹn kọ́ dá wa ọlọ́run ló dá wa ẹni tó dá wa ló ká máa sìn kò wá sẹ́ni tó dá wa àti gbogbo nǹkan lẹ́yìn ọlọ́run Allah nìkan ọlọ́run tó wá fìmọ́lẹ̀ ilé yìí sí wa lẹ́mìí tá a fi gbà Islam torí bẹ́ẹ̀ bá ti gba tí wọ́n sọ yìí gbọ́ ó ti di Muslim ọba tó wá sànù wa tẹ́nì kọ̀ọ̀kan wa tá a gbà Islam tá a gbọ́ ọlọ́run lọ́kan tá a mọ ọlọ́run lọ́kan tá a sì mọ̀ pọ́lọ́ nìkan ní dásísẹ́ rẹ̀ ọba yìí nìkan náà lọ́ba tó yẹ ká máa sìn eh, ọlọ́run adúpẹ́ o Islam náà kọ́lọ́mọ́gbà lọ́wọ́ ẹnì wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run anẹ́bùwa Muhammad kó bá gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ a kí àwọn bàbá wa aláǹgọ́wá nílùú odò ọ̀dẹ̀ imam a kí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àwọn lóbìnrin àkí gbogbo àwọn ọ̀dọ́ àkí gbogbo àwọn atájọmọlé kéwú àkí gbogbo àwọn ọmọ kéékèèké ipe àláfíà ọlọ́run kọ́ ọmọ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ètò wọn ní kágbéyẹ̀wò ní ìrọ̀lẹ́ yìí ní odò ọdẹ àásà local government nílùú Kwara State ètò wọn ní kágbéyẹ̀wò lẹ́ni táàfin bá ní sọ̀rọ̀ ọlọ́run òun náà ni àṣírùkù bìláhí wà níwá òhú wà àdọ̀rọ̀rùhù fi dúnìyà wal akhira ìmá mú nǹkan mí lọ́lọ́un táà máa sìn bá sí sìn ọlọ́un nínú tó lọ dá àwọn nǹkan wo là á máa fi rúbọ tọ́jẹ́ pé àá fi ń ṣe igbákejì ọlọ́run tá a sì ń retí ń tọ́yẹ ká wọn lẹ́yìn náà ìpalára wo ní máa ń bá àyàn ayé ń bí àtọ̀run tẹ́yìn bá ní ọlọ́run méjì àbó ní ọlọ́run mẹ́ta àbó ní ọlọ́run ọba mẹ́rin nítorí pé ọlọ́run ọba ẹyọ kan náà ni wọ́n ń pè ní lẹ́yìn gbogbo ohun tó kù pátá ẹ̀dá ẹ̀dá ọlọ́run gbọ́dọ̀ jẹ́ ọlọ́run nítorí òun kọ́ dára rẹ̀ ẹnìkan ló dá àdàkọ́ọ́lẹ́kù ẹni tí ń dá gbogbo nǹkan àti ń taari àti ń taari ẹnìkan náà ni oní ọlọ́run wọ́n ń pè ní Allah kí ni ìtumọ̀ Allah ìtumọ̀ ẹ̀ oní àní al-ma'bud bihaqqin ẹni tó yẹ ká máa sìn ni wọ́n ń pè ní Allah tó ẹnìkan ọ̀gbọ́dọ̀ jẹ́ Allah ẹnìkan gbọ́dọ̀ pé òun ti di kí ni àdìlára tó bá ṣe bẹ́ẹ̀ irọ́ ní ta lẹ́yìn náà gbogbo nǹkan míì tá bá wá ń sìn tá bá ń bọ tí èsì Allah a ti mú ní ìlàhà lọ́lọ́run fi ní ẹ gbọ́dọ̀ tún mú ìlàhà ẹ gbọ́dọ̀ tún mú ọlọ́run ọba míì lẹ́ni tẹ́ máa sìn yàtọ̀ sí èmi ẹ̀yọ́ máa yá ọ̀rọ̀ tá a fẹ́ sọ ní odò ọdẹ nírọ̀lẹ́ yìí ọ̀rọ̀ tí ọkàn gbogbo wa ni ọkàn àwọn eléré ìlú ọkàn àwọn àfáàlú ọkàn àwọn aráàlú ọkàn ọkùnrin ọkàn obìnrin ó sì kàn wọ́n ọ̀dọ́ táwa nílùú kọ́dà àwọn táwọn bá wọn gbé lù táwọn náà tí wọ́n wá yà lùgbé tí wọ́n lalẹ̀ tí wọ́n kọ́lé ọ̀rọ̀ náà kàn wọ́n. àwa tí a fẹ́ bá sọ̀rọ̀ lónìí àwa méjì ni àwa tí àti ìgbà Islam a fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ nírọ̀lẹ́ yìí pé Allah huwal ma'bud ọlọ́run Allah nìkan ló bá tá a gbọ́dọ̀ máa sí a gbọ́dọ̀ sí nǹkan míì má lẹ́yìn Allah lẹ́yìn náà àwa tá ti wà ní Islam tí wọ́n bí wa sínú Islam tá à ń dórúkọ mùsùlùmí tá à ń lọ mọ́sálásí tá à sì ń lọ mọ́kà tá à ń gbàwẹ̀ rọ̀mọ̀dọ́ tọ́jẹ́ pé àwọn ọmọ wa orúkọ mùsùlùmí lásán wọn àjọ kí àjọ kí àmọ́ wa náà a tún bọ̀ nǹkan mí ìyàtọ̀ sí ọlọ́run ọba lẹ́yìn ìgbà táwọn wa mọ́sálásí àwọn alẹ́lẹ́kejì tá a fẹ́ bá sọ̀rọ̀ ipe káwa náà kádàkùn nítorí ọlọ́run kádàkùn torí ọlọ́run kádúró lójú kan àwọn tí wọn ò tí darapọ̀ mọ́ mùsùlùmí táwọn ń bọ ntọ́lọ̀ ń dá afẹ́ pè wọ́n afẹ́ rọ̀ wọ́n afẹ́ bẹ̀ wọ́n kádàkùn kọ́mọ́sẹ̀ wọnú islam àwọn tá a wà nínú islam tá a tún ṣe ìṣẹ̀ṣe tá a tún ṣe ẹbọ afẹ́ rọ̀ wá afẹ́ bẹ̀ wá lórúkọ ọlọ́run kádàkùn ká yọra kúrò nínú ẹbọ ká wọnú islam pátápátá al-islam ẹ̀yọ́ miami islam huwa dínú lè wahid òun náà nìkan lè sin ọlọ́run gbogbo ẹ̀sìn tó kù pátá kìí ṣẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ṣẹ̀tọ́n sórí tó bá ti ń sin ọlọ́run nìkan ìwà ọlọ́wà nínú islam tó ti ń sin nǹkan míì mọ́ ọlọ́run ò sí nínú islam o mùnáfìkì ni wọ́n porúkọ rẹ ẹni tí ó máa yọjú lọ́hùn yóò tún máa yọjú ń bí ní wá mọ́sálásí bá wọn bọ ìkankan nínú tọ́lọ̀ ń dá kò yẹ ká bọ́n tọ́lọ̀ ń dá ọba adẹ́dà ló yẹ ká máa sìn nítorí pé ọlọ́run ọba yẹn òun nìkan ló dá dá wa nígbà tí ń dá wa ẹnìkan ọ̀ràn lọ́wọ́ nígbà tọ́lọ̀ ń dá ayé tí ń dá sábà àtìlẹ̀ àti gbogbo àtàwọn ń bẹ̀ kò sẹ́nìkan tó kún ọlọ́run lọ́wọ́ ńgbà náà wípé ẹjẹ́ mi náà ràn lọ́wọ́ ẹjẹ́ mi náà kún lọ́wọ́ ádámù ló fẹ́ dá ọ̀dà ìwọ dá irí kémi ọdẹ́sẹ̀ ọmọ tuntun ló fẹ́ dá yìí dá ojú kémi ọdá imú kò sẹ́nìkan tó ran ọlọ́run lọ́wọ́ nígbà tí ń dá gbogbo nǹkan gbogbo ń tọ́lọ̀ ń dá pátá ẹ̀dá ni wọ́n àgbọ̀dọ̀ wa máa sin ẹ̀dá àgbọ̀dọ̀ máa bọ ẹ̀dá ẹ̀yọ́ màá yá ni ọlọ́run ọba aláàlá mọ́lẹ̀ ó ní ahadi ya bani adam ẹ̀yọ́ Adam níbẹ̀ ti gbàdéhùn allah Abudu, shaitan ipe ẹ̀ ní sin torí tí èsù yí ọ̀tá yìí ni kò fẹ́ káyé yán dáa kò fẹ́ kọ́rọ̀ yán dáa wà ní ibùdó ní ọlọ́run ní èmi ni ẹ̀sìn o áádá siratun mustaqim ojú ọ̀nà tọ́tọ́ tẹ́lẹ̀ tọ̀ tẹ́fì sóríire láyé àti lọ́run òun ni kẹ́ máa sin èmi nìkan ẹ má sin èsù ojú orí wáyé pé gbogbo táwọn yẹn bá ń bọ pátá lérílẹ̀ ayé bó ṣe kọ́ pọ̀ tó èsù ni wọ́n ń sìn lábẹ́rẹ̀ èsù lè wá gbé irin síwájú ẹlòmíì yọmọ bọrin òun náà mọ̀ pé irin yẹ kọ́ dáhùn èso lè gbé igi síwájú ẹlòmíì yọ máa bọgi òun náà mọ̀ pé igi yẹn kọ́ dáhùn bó bá sọ̀dá sí nsìn òun yọ àpótí ńbẹ òun yọ bẹ́ẹ̀dì ńbẹ òun yọ chíà ńbẹ. ẹni tó gbé iná síwájú ti ń bọ náà òun náà mọ̀ pé iná yìí kọ́ dáhùn bó bá dánú sí nsìn yóò kù ó bá jẹ́ lọ́ni ipa ò ní ká. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ tá a fẹ́ sọ nírọ̀lẹ́ yìí ọ̀rọ̀ tá a máa rọ̀ wá tá a máa bẹ̀ wá ni ò tá a sì máa fàdúrà sí i nítorí ọkàn wa kò sẹ́nìkan tó ní kápá lérí ẹ̀ lẹ́yìn ọlọ́run mo wá bẹ̀ẹ́ àtẹ̀mí tí ń sọ̀rọ̀ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi kọ́lọ́run mọ́sà fi ìmálẹ̀ sínú ọkàn wa ká má gba nǹkan mí gbọ́ lẹ́yìn ọlọ́run ọba Allah kálí bá pàdé ọlọ́run dáadáa ọlọ́run bá ní inna dina inda Allahi islam suratu ali moran aya 19 ọlọ́run ní ẹ̀sìn lọ́dọ̀ òun ọlọ́run islam nìkan ẹ̀sìn kìrìsìtẹ́nì fi ń kọ́ kìrìsìtẹ́sì ẹ̀sìn ìbílẹ̀ kìí ṣẹ̀sìn ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ kìí ṣẹ̀sìn ẹ̀sìn àwọn tó ń bọ̀ náà kìí ṣẹ̀sìn ọlọ́run inna dina inda Allah al-islam ọlọ́run islam nìkan òun náà lẹ̀sìn wọn ọlọ́run ewu la fẹ́ ṣe nílùú odò ọdẹ ẹ̀rọ mọ̀ yá mi ẹ̀dàkùn ẹ̀sìn ọlọ́run ẹ̀dí àṣẹ o torí àpàdà sọ́dọ̀ ọlọ́run ìmọ̀ mú áyà wálé ní gbogbo tí ìmọ̀ sọ lẹ́ẹ̀fì pé èmi kí n bá yín sọ̀rọ̀ ọlọ́run Allah òun ní ń bá yín sọ̀rọ̀ nínú alukur'an ìní kan ká jáde tọ́ba jẹ́ pé mùsùlùmí bá ní wá lóòótọ́ àwa ta jòkólẹ̀ yìí kùránì tí agbàgbọ́ ta fi ń jẹ́ muslim ibẹ̀ ní ti máa mú àwọn eh, ẹ̀rí wá tá a máa fífìdí gbogbo tí n bá ti ń sọ tá a máa fífìdí ẹ̀ múlẹ̀ tọ́ba ti wá gbọ́ alukur'an tí wọ́n náà tún dédé tó tún ṣe tọ́ba bẹ́ẹ̀ mọ́tò gbàǹkan mi gbọ́ mọ́lẹ́yìn kùránì tó bá pé mùsùlùmí bá ní ọ ọlọ́mọsá sí gbogbo ní mùsùlùmí jálẹ̀ ọlọ́mọdá gbogbo ayé oníkáwá sẹun ọlọ́mọ bá ní wa ma khalaqatul jinna wal insa illa liya'budun ọlọ́mọ bá ní gbogbo ẹ̀yìn èèyàn bẹ́ẹ̀ sípò tó yẹ àtàwọn àlùjànnú ọlọ́ni yìí dá yín lásán illa liya'budun bọ́ dá yín kẹ́ wá ní kẹ́ máa wá sí èmi nìkan 56 lọ́lọ́run ti sọ ẹ má ṣe nǹkan mí ilé àlẹ́ yá àbùdó ni èmi nìkan ní kẹ́mọ́ sí. tọ́ ògbà náà bá ṣe dìkú lẹ́yìn a máa tá à ń sìn lẹ́yìn ọlọ́ kálukú máa ń tí à ń bọ lẹ́yìn ọlọ́ a máa ń tá a gbàgbọ́ lẹ́yìn ọlọ́ ṣé ní gbogbo tá à ń sìn tá ń bọ tá a yẹn ẹ̀jẹ̀ ayọ̀ ọkọ̀ lẹ́mìí wa ká má lọ bẹ̀ ká máa sin aláàníkan ká máa fẹ́rí kanlẹ̀ mọ́sálásí tá ní sòro ká máa pè ọlọ́ ọlọ́ni ìyá kan àbúdú ọlọ́run ọba ní ẹ máa sọ tẹ́ ẹ bá ti ń kírun yìí pé ìwọ ọlọ́run nìkan láà máa sin o àwa mùsùlùmí ní bá wí báyìí o ṣe mọ̀ pé ní táwọn wí mọ́sálásì nìyẹn iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ ọlọ́run nìkan láà máa sìn wa iyyaka nasta'in tàbá sì níṣòro ọ̀dọ̀ ọ̀rẹ́ náà lásán wa gbogbo àwọn tí wọ́n ń sin nǹkan míì igi ni irin ni ẹ̀rí pé tí wọ́n ń sin yẹn níjọ́ ibẹ̀ náà wọ́n lọ làláàfin ní àwọn tó wọ́n ń sin ẹ̀dá tí wọ́n ń sin yẹn náà ni wọ́n máa lọ lè wà náà lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ kó fáwọn lọ́mọ kó fáwọn lálàáfíà kó fáwọn ládìsìkí ẹ̀yin tẹ́ wá jẹ́ mùsùlùmí ẹ̀yin ti tèmi ọlọ́mọsá fọwọ́ náà sínú wọn ọlọ́run ní ìyá kan àgbòdù ẹ máa pé èmi nìkan lẹ́ẹ̀ máa sìn lẹ́yìn náà wá ìyá kan sàáyìn tẹ́ ẹ má lọ́dọ̀ igi ẹ má lọ́dọ̀ omi ẹ má lọ́dọ̀ iná ẹ má lọ́dọ̀ ọrin ẹ má gbé ìpèsè sí eríta mẹ́ta tọ́lá àwọn kan lè gbé fún ẹ má gbé ìpèsè sí di igi torí níta gbé jáde yẹn ẹ fẹ́ kí igi yóò ṣe kankan fún yín ló jẹ́ gbé nǹkan yín jáde ọlọ́wọ́n bá ní iyyaka na'budu wa iyyaka nasta'in èmi tẹ́ fẹ́rí kalẹ̀ fún mọ́sálásí náà ní ká ẹ pè bẹ́ẹ̀ bá ti pè mí dání lóhùn gbówó lẹ̀ bá wá yín fún yín bí ìfọba ní fún yín bí ìlú ẹfẹ́kótò ẹ̀fẹ́ ti tò mí gbogbo táwọn fẹ́ ń bẹ lọ́wọ́ ọlọ́run kọ̀ wá sẹ́ni tó lè ṣe táwọn fẹ́ lẹ́yìn ọlọ́run sórí gbogbo ìgbìyànjú tó bá ṣe pátá yóò máa wá máa tẹ̀lé àkọọ́lẹ̀ tọ́lọ́run ti kọ tó bá ṣe déédéé àkọọ́lẹ̀ ìlọ́wọ́ máa pé ìgbìyànjú yẹn dáa àmọ́ tí ò bá ṣe déédéé àkọọ́lẹ̀ láyé ò ní rí nǹkan náà ajẹ́pẹ̀tọ́ ni òun ní máa ṣe innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun kò ní lọ́lọ́run wà lára ọ̀n fẹ́ gangan ọlọ́run kan ní kún kọ́ máa rí bẹ́ẹ̀ yóò sì máa rí bẹ́ẹ̀ ṣe tọ́ bá wá ní kò ní rí gbogbo ogi tó wà lé araba àti àti wọn mo fi ní nírọ̀lẹ́ yìí a máa rọ̀ a máa bẹ̀ wá a sì máa fàdúrà sí torí ẹni tọ́lọ̀ bá fi mọ̀nà ní ọmọ náà o anábì ṣe wá sí ti yìí fáwọn ará maka nígbà padà yá wọ́n leo lé o ọdún mẹ́wàá ló fi ṣàlàyé sísọ yìí wọn ò kírun ọgbà rẹ̀ lọ́dún mẹ́wàá lẹ́yìn ọdún mẹ́wàá ni wọ́n ọ̀rọ̀ ẹ má bọ̀gi ẹ má ẹ láti ilé kápá ilé ajá alẹ́ alẹ́ àtà ìlà àwọn àhìdá ọfẹ́ sọ gbogbo ọlọ́run ọba tí gbogbo agbàgbọ́ tọ́pọ̀ ọwọ́ fẹ́ káńsù gbogbo ẹ̀ ìlà àwọn wáhìdá ọwọ́ fẹ́ dájú wa ẹnìkan tí ń jọ́lọ̀ tó wà lókè èyí tó àà ah, èmà ńlá ni ó ó yàwá lẹ́nu ló fi jẹ́ pé kò sígbà tí ẹ máa sọ̀rọ̀ la ilaha illallah tí ilẹ̀ ò ní rọ́ nítorí ó ti láwọn kankan tá a ti gbàgbọ́ ó ti láwọn kankan tẹ́nìkọ̀ọ̀kan wa tí tá a ti ń ṣe láti gba táwọn bàbá bàbá bàbá wa ti wà tá a sì ti gbà pé òun náà lójú ọ̀nà tẹ́nìkan wa ní kò sì kìí sojú ọ̀nà mọ́ àfitọ́lọ̀ bọ́sẹ̀ mọ́lẹ̀ sí yàn lọ́kàn mọ̀ wá bẹ̀lẹ̀ òun nírọ̀lẹ́ yìí àtẹ̀mí tí ń sọ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ kọ́lọ̀ ń ń sọ kọ́lọ̀ mọ́sà di ó yé wa lílo rẹ̀ kọ́lọ̀ wájú ọ̀rọ̀rùn máa yá wa nílùú odò ọdẹ awábí awábẹ̀yìn awábí awárọ̀yìn awábí awápàkíyèsí ni awábí àdúrà fún yín ibi kọ́lọ́wọ́n bá aláà kó sànù wa ìsìláàmù tọ́lọ́wọ́n bá aláà ní káṣe yẹn kọ́lọ́n àríṣe táàtì ilẹ̀ ló bọ́lọ̀ ọlọ́wọ́n bá aláà subhanahu wa ta'ala ó ní gbogbo yín bẹ́ẹ̀ tí wàá wálé ayé ẹ padà kú ọ wá ní inna Allah astafa lakumud din ẹ̀sìn ìsìláàmù tẹ́ dì mú tẹ̀ ń ṣe gbogbo yín ọ̀dọ́ nílùú odò ọ̀dẹ̀ ní bàbá bàbá ìsìláàmù tí ọlọ́run ní èmi ni mo sà yín lẹ́sà o fún ìsìláàmù mo sà ìsìláàmù náà lẹ́sà fún yín ọwọ́ ni fàlẹ́ àtẹ̀mú tó nà ilà àtún mùsùlùmọ́n àmọ́ ìgbọ́dọ̀ kú o àfi kẹ́ ẹ kú ní mùsùlùmí nígbà mo ti sà fún yín lẹ́sà tí mo sà yín náà láàrin àwọn èèyàn tẹ́ wọ́n jẹ́ mùsùlùm ọlọ́run bá ní èyí tó kù ni pé kẹ́ máa wá ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe kú ní mùsùlùmí eléyìí ọlọ́run sọ eléyìí nínú sọ́rọ́tù Al-Baqara àyà one thirty two ìwọ́n tó bá kàwé ìwọ́n náà lọ lè kà bẹ́ẹ̀ gbogbo alápàdà gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àwọn tó bá ti ní fóònù lọ́wọ́ tí íńtánẹ́ẹ̀tì sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí tí ń sọ yìí gbogbo ayé ní ọgbọ̀ ọgbọ̀ ní gbogbo ayé tó ṣe jẹ́ pé kò sẹ́nìkan tó pé àyà tí wọ́n sọ lẹ́ẹ̀kan ìmì ọ̀nà tí ó tó padà tó wò pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́wọ́n ọba wa ibi lọ́wọ́ ti sọ pé àgbọ̀dọ̀ kú àfi ká kú ní mùsùlùmí nínú súra o Suratul Baqara àyà àyà one thirty two ọlọ́ni ọ̀gbọ̀dọ̀ kú lórí ìṣẹ̀ṣe ọ̀gbọ̀dọ̀ kú lórí ẹbọ ọ̀gbọ̀dọ̀ kú lórí òsàdílé òsàjọbọ àbádàbọ àjọbọ lèyí tá a máa ń pé bọ láàrin ìlú tí wọ́n ní ọyá ọyá òjọba ìlà bọ̀ nǹkan báyọ̀ àdábọ̀ lèyí tí kálukú kó sínú yàrá rẹ̀ tá ń bọ̀ tá a gbà pé olùsowó ó lè sọ wa tàbá sì jáde á tún padà wálé á wà mú nǹkan òun àdábọ̀nù ẹni tí sọ̀yàn lọ́lọ́hùn ta ló sọ nínú okùn ìyá rẹ̀ kí ló so mọ́dì ìyá rẹ̀ kó tó lọ sí bẹ́ẹ̀ fẹ́ tí nǹkan kan ṣe wá sí ọ ọwá jáde ọdá fún ọ tún wá padà wálé ọwá mú nǹkan òun sápò ta ló sọ láti ilé dáfán látàfán wálé ta ló sọ ah, ọlọ́wọ́n bá yẹn lè sọ lílọrin ó lè sọ ọdá amẹ́ríkà ó lè sọ ọ lọ sí gbẹ̀yìn ayé ìwọ sáti wí nǹkan kan kó tó jáde nílé pé bísímìlá tawakkaltu ala Allah wàlá haúlà wàlá quwwata illa billah ẹjá ìjàmá bísímìlá tawakkaltu ala Allah wàlá haúlà wàlá quwwata illa billah anábì ní tàbá fi lè wí nígbà tẹ jáde gbàrà nínú ilé anábì ní aburú ní ṣe tẹ́sí lọ tẹ́sí bọ̀ ebi ti wí kí tó kún lẹ́sìn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run aburú ní ṣe mí kò ní sẹ́yìn náà èyí tí wọ́n fi rọ́pò èyí tá a máa ń padà wá mú ní inú lẹ́nu àwọn kèfèrí ni wọ́n máa ń lo ìyẹn àdúrà làwa máa ń ṣe kíní ni làwa máa ń ṣe nítorí kí làbá yìí jàmá àwa mùsùlùmí là ń bá wí lọ́wọ́lọ́wọ́ báyìí ò ṣẹlẹ̀ àwọn tí wọ́n wá mọ́sálásí àwọn náà ń gbó lé àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ wá gbà síláàmù ni àmọ́ wàtá àti wà ní mọ́sálásí ọ̀rọ̀ tiwa ló léwu jù àwa ti gbà pàṣẹ síláàmù a máa àyọra kúrò níbi tọ̀hún ọlọ́run ní inna dínà inda islam ọlọ́run lọ́kàn náà islam tòun tòun yẹ kìí ṣe ti ọlọ́run mo fi ní àmà rọ̀ wá a sì máa ṣe kí ni a sì máa bẹ̀ wá lórúkọ ọlọ́run kọlọ́mọ́sà rọ̀ kan wá fún dáadáa ẹ̀rọ màá yá mi wa kí ni wọ́n ní ìjọba ń pèrè àrẹ islam ó wà ní ìṣe islam lílá ibi tawhid òun náà nìkan ibi wọ́n ju sọ́lẹ̀ fún ọlọ́run ọba Allah ipò ìwọ nìkan ni ó ìwọ nìkan ni ó ìwọ nìkan ni ó ìwọ nìkan ni ó làáfi máa ń sọ pé Allahu akbar Allahu akbar ẹ̀ mọ̀gbà táwọn ọ̀rọ̀ Allahu akbar lójúmọ́ ìwọ nìkan ni ó ìwọ nìkan náà ni ọlọ́run ìwọ nìkan náà ló ń darí gbogbo nǹkan ìwọ nìkan náà wọ̀lẹ̀ ń kiri adúlọ́ òbí tọ́ a máa wá máa tẹ̀lé àṣẹ rẹ̀ ẹ ṣe báyìí ọmọ ṣe má ṣe báyìí ò ní ṣe ìtí wọ́n pèpè yẹn sí Islam ni wọ̀lbàrá àtú mìnà ṣíríkì wà áàlìhì àwọn abọ́pá bọ́sẹ̀ kò níbi ẹbọ tí wọ́n bá ń bọ nílùú wà áàlìhì àwọn tí wọ́n láwọn ò ní fẹ́ bọ́lẹ̀ àní bá wọn sọ̀rẹ́ ayò àní bá wọn ṣe ọ̀rẹ́ kíni ọ̀rẹ́ ayò torí tẹ̀ bá ti ń sọ̀rẹ́ ayò ìwọ náà padà dára wọn tọ́ba ti níwò lè fi ìṣẹ̀ṣe lẹ̀ igi emi lọ́ba sìn ọmọ pa igi onígi tó tóbi jù yẹn igi àràbà igi òsè ilé ọmọ apasọ funfun ọmọ ọrọ lásọ funfun bó ṣe ṣe ọrọ lásọ funfun yẹn ẹ̀mí ìrọsọ pé yóò ṣe nǹkan kan fún ọ ló jẹ́ kó lọ́bẹ̀ sórí nítorí pé yóò ṣe yẹn kò lè ṣe aláàlú ló ṣe kíni aláàlú lè ṣe é. nítorí pé igi yẹn wọ́n dá ni wọ́n dá náà níta dá ni wọ́n pè ní creation creation gbọ́dọ̀ máa lọ́dọ̀ creation kọ́ lọ lè wá àbáyọ èmi àti igi ọlọ́run ló dá méjèèjì ọba láṣẹ kí ni ilé àdarí sí ọlọ́run ní kí igi ọjáde láti ọba aláàlú ló ní kí igi ọjáde torí àǹfààní wa fi ṣe bẹ́ẹ̀dì ká fi ṣe chair igi yìí ká máa fi kan Kama máa fi ṣe kí ni jàmbá kama ká máa fi kan áńgà ká máa fi kalé ìtọ́lọ̀ dà fún nìyẹn ọlọ́run dà fún ká máa ṣe kí ni ká máa sìn àbí ká máa lọ ìdí ẹ̀ láti máa lọ lè béèrè ìrànlọ́wọ́ kan bẹ́ẹ̀ ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ sin wa a máa bẹ̀ wá a sì máa rọ̀ wá a sì máa ṣàdúrà kọ́lọ̀ndì ní tàǹsọ̀ yìí kọ́lọ̀ndì ó ṣe kí ni kọ́lọ̀ndì ó yé wa ẹlòmíì lè má gbọ́ rí ibi àfa èwo ló tó ń sọ yìí iṣẹ́ ìlú nígbà lù ni gbogbo olùkọ́ kan ni wọ́n ti níṣe wọ́n sì ní tí wọ́n máa ń ṣe ń bẹ̀ àmọ́ ti gba Islam gbogbo nǹkan ká máa ṣe níjà lè yíṣẹ́ Islam lìlá ìgbà àfàfọ́ ọba ni wọ́n ń pè bẹ́ẹ̀ ìpè Ọlọ́run ní ká má bọ̀ nǹkan kan ìmì òní bá yín bọ́ ọmọ o nígbà náà ló di mùsùlùmí àmọ́ ẹ̀sìn òní ká má ṣe orò òdílé ìrọ̀lọ́npa ẹ̀sìn sọ bẹ́ẹ̀ ìyí sọ bí tí ẹ̀sìn ti sọ ti má ti ṣe tán ibi tí ẹ̀sìn ti sọ pé lámọ̀ sí orò òdílé wọ́n mọ̀ wọ́n ṣe ni kí là ń pè ní ìbọ̀rìṣà wọ̀já àlùṣẹ̀rí kìlì láì fi àfọ̀ àlìhí wọ ìbàdà tì méjì pẹ̀lú náà ní mẹ́jọ dààmú mọ́lágùn jìnnà gbogbo ohun tó làwọn ọba aláà máa ń ṣe kọ́ gbà pé nǹkan kan lè ṣe nínú àwọn ẹ̀dá ẹ̀ tó bá ti gbà bẹ́ẹ̀ abọ̀rìṣà ni ọlọ́dọ̀ ọlọ́run èsè muslim ọlọ́run ni máa ń dárò jù tọba ní àwọn nǹkan bẹ tí wọ́n lè rọ̀jò ìrọ̀lọ́npa ó ti gbà pé nìkan tó dàbí ọlọ́run yìí ọlọ́run bá aláà òun ní máa ń pa wá àwọn ṣe ọlọ́run yẹn o tọba tó ń gbà pé ẹnìkan lè pa ọ́ kọ́dà bá sìkò ọlọ́run tí tó gba ikú ọlọ́run kélé yìí ah eléyìí ikú ọlọ́run kọ́ ikú dáwà ni ọlọ́run ní fún màmá tẹ̀ fún àkọ́bàrà ọlọ́run lémi ti mọ̀ dá yín náà nípa yín àlìmọ̀mìtù owó kan ti ń jẹ́ yẹn èmi nìyí pààyàn kò sí nítorí bọ́lọ̀ ń jẹ nítorí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn bá ti sẹ́ láti pa kò sí nǹkan kan tẹ́ ẹ́ sà sí kò sí nǹkan kan tẹ́ ẹ́ ràn sí kò sí nǹkan tẹ́ ẹ́ fi pa kò ní kú bọ́lá wá sí lẹ́yìn òkú kí gbogbo ayé kẹ́kọ́ gbogbo dókítà ayé sí lọ́dọ̀ ká máa fún ní gbogbo oògùn tí gbogbo àwọn oníṣẹ̀ṣe kí wọ́n dúró gbogbo àwọn àjẹ́ ó náà lọ́lọ́run tásìkò bá ti tó lọ́dọ̀ rẹ̀ ó ti tó nìyẹn. àwọn nǹkan tá a gbàgbọ́ ní ẹ̀ tá a fi yọra kúrò nínú ìbọ̀rìṣà ọgbà pé wọ́n mọ̀dà bírò ọba yìí ní ń darí gbogbo àlámàrí rẹ̀ kádàrá rẹ̀ ọwọ́ ọlọ́run ló wà bọ́lọ̀ ń ṣe lọ́mọ lọ́mọ yìí bọ́ bá tó fẹ́ jù báyìí lọ ọlọ́run ọba aláàní ó pàṣẹ kọ jù báyìí lọ sórí bó ṣe wà yìí àwọn nǹkan kí wọ́n dá ọ dúró àwọn nǹkan kí wọ́n jẹ́ kọ wà bó ṣe wà yìí kádàrá ní ṣẹlẹ̀ gbogbo tí ọmọ ṣẹlẹ̀ sí ọ yóò máa níbàámu pẹ̀lú kádàrá ọlọ́run ti kọ́ ọ wà ní láwùlẹ̀ mahfuz láwọn ìmọ̀fúnsì wọ́n ti kọ gbogbo ẹ̀sílẹ̀ pé bàbá yìí bàbá yìí òun náà jẹ́ aláǹgọ́wá nílùú odò ọdẹ ní ìyá 2020 ó ti wà náà kọ́lẹ̀ bàbá yìí náà jẹ́ ìmáàmù lásìkò ó ti wà náà kọ́lẹ̀ ẹ̀yọ́ máa yá mi àwọn ṣe ọlọ́wọ́n bá ọkọ̀ ara rẹ̀ náà ni pé ọlọ́wọ́n bá Allah subhanahu òun náà lọ́ba tí máa ń fún gbogbo tó kójọ nítorí mu nítorí ọ̀wẹ̀ kó ọlọ́run ló bùn ọ́ àwọn tó mu jù ọ lọ tí wọ́n wẹ̀ jù ọ lọ tí wọ́n lájú ọ lọ wọn ní kankan bàbá tó fún ọ lá tó fún ọ mu tó sì fún ọ jẹ yìí náà ibo ní ń gbé inú ahéré inú gbó tó bá jẹ́ pé agbára ká ní bá ń bẹ lọ́wọ́ ẹ̀ kò ní sí ibi dọ́wà yẹn níbo ni ó wà jẹ́mà wà lábújá àbíkọ́ wà ní Washington tó fúfú ló sì sórí lókùn tí ọmọ gbádùn ayé yóò máa sọ fún ọ pé kọ bá òun fi owó ránṣẹ́ ẹgbẹ́ ìlẹ́fẹ́ sógun owó ẹbùn ní ìdọ́wà ńlẹ̀ ó lọ sí ní ẹni tí fún yàn náà ni ta ni ìjàmbá ẹ̀sẹ̀ má gbàgbé nìkan kan olóṣọ ọ̀dà bó ṣe dàyẹ ọlọ́run bá aláà òun náà ló fún ọ láti ṣèkí náà gbogbo àwọn ṣe ọlọ́run agbàpọ̀lọ̀ nìkan ní dáṣe tí wọ́n pè ní tawhid nìyẹn káwá gbà pé nǹkan míì ló ṣe fún wa ni wọ́n pè lẹ́bọ̀ Islam ẹ̀rì pé òpó márùn-ún anábì wa muhammad sallallahu alaihi wa sallam ní islam ala khams anábì ní islam tó ń ṣe wọn máa lórí nǹkan márùn nǹkan márùn àrùn gbogbo wọn láti mọ kí ni anábì sálá kọ́kọ́ shahadatu an la ilaha illallah wa anna muhammad rasulullah ẹgbà pé ọ̀kan ni ọlọ́run ọba allah òun nìkan náà lágbọ́dọ̀ máa sìn anábì muhammad ojúṣe sallallahu alaihi wa sallam eléyìí ni àkọ́kọ́ nínú àwọn erigun islam tó bá ti wó mọ́ lọ́wọ́ <laughs> la ilaha illallah rẹ̀ tó bá ti wó mọ́ lọ́wọ́ ọmọ ìyá mi ìrun ti wó àwẹ̀ ti wó ájì ti wó zaka ti wó gbogbo sẹ́ẹ̀dẹ́ tó ṣe ti wó kí la ilaha illallah wà fọ́n bá wò ó ní ló jẹ́ àwọ̀ olú yìí wá ń rẹ̀ lẹ́yìn kọ́lọ́mọ́sà sọ mi kọ́ sẹ́yìn náà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwa mùsùlùmí ẹjá lọ lè di la ilaha illallah wà ẹjá lọ lè dì í mú ká mà túmọ̀ rẹ̀ ká sì máa ṣiṣẹ́ tọ̀ la ilaha yìí òun náà ni ọlọ́run ọba aláàtórí ẹ̀dá gbogbo ayé ṣẹ́rí gbogbo ohun tọ́lọ̀ ń dápátá ọmọ mi ń ṣe ìlà ìṣẹ́bí òbí hàmdù rọ̀bí wàlákì láti kọ̀ fún ẹ̀sìn bí àhùn ọlọ́run ọba ní gbogbo nǹkan tí mo dá ní sàfọ̀mọ́ fún mi ọlọ́run ní àmọ́ ẹ̀yin ò lè gbọ́ ẹ̀ lè gbọ́hùn ẹ̀ lè gbọ́ ẹ̀ lè gbọ́hùn yẹn ẹ̀yin ò gbọ́ àmì mi ń gbọ́ ṣẹ́wárí nǹkan tí ń sin ọlọ́run àwọn ò máa sìn ín ọlọ́run ọba aláàlọ́ yẹ ká máa ṣe kí ni ká máa jọjọ sìn torí pé ẹ̀dá làwa méjèèjì ọlọ́run tó sì dá wa méjèèjì yẹ ká jọ máa sìn tí èèyàn bá ti gbé eléyìí yé mọ̀ pé ah gbogbo nǹkan tí wọ́n bá ń sìn pátá èèyàn gbọ́dọ̀ lẹ́tọ̀ọ́ èèyàn lẹ́tọ̀ọ́ kọ́ bá wọn kópa ń bẹ̀ mọ́tà àbádà àṣírík wọ́n ní ìbọ̀dẹ̀sà yìí gan nígbà wo ló dé ọlọ́run ọgọ́rùn-ún ọdún lọ́nà mẹ́wàá ìlọ́wà láàrin àwọn méjèèjì ọgọ́rùn-ún ọdún mẹ́wàá one thousand years ni àbí lọ́wà láàrin ànábì adama àti ànábì kíní ànábì náà wọ́n ní kò sẹ́nì kankan tí bọ̀rì ṣà ní gbogbo àsìkò yẹn ẹgbẹ̀rún ọdún yẹn ẹnìkan ò ní kankan tí wọ́n ń bọ láyé lẹ́yìn kí wọ́n jí kí wọ́n sì máa ṣe la ilaha illallah nígbà wá dé nígbà wá yá tí àwọn àjọ kan dé ọwọ́ àṣàṣekò tí ọlọ́run ti ní ká ànábì nóòwò náà kọ́ wà láyé ànábì nóòwò ọ wà láàrin ìjọ rẹ̀ alayhi salatu wa salam afa abdullahi bin abbas ó ní nílùú ànábì nóòwò àwọn ẹni ọlọ́run ọba márùn kan wọ́n wà ń bẹ̀ wọ́n máa ń sin lọ wọ́n ń pè kan ní wádùn bàbá wádùn wọ́n ń pè kan ní sùwáhùn wọ́n pè kan ní yagoso wọ́n pè kan ní yaoko wọ́n pè kan ní nasiru ṣẹlẹ̀ àwọn okọ̀ tí mo dá yìí okọ̀ àwọn ẹni rẹ̀ tí wọ́n ń sin ọlọ́run níbẹ̀ wá di pé àwọn ẹni rẹ̀ yìí kú àṣetáni wa lò bá àwọn aráàlú wípé kí ló dé tí ẹ wá àwọn òkú tarabatarabata kọ̀ọ̀kan kẹ gbé sí ààyè àwọn ẹni rẹ̀ yìí ibi wọ́n ti máa ń ṣèdánilẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn nípa la ilaha illallah kẹ gbé òkúta yìí síbẹ̀ kẹ fi sàmì wọn kẹ́ má bàa gbàgbé wọn kẹ́ má bàa gbàgbé wọn tẹ́ bá ti ń kọjá láàrin ìlú tẹ́ rí òkúta bàbá wádù ẹ̀tẹ̀lá mẹ́sìn òkúta bàbá yàwókù òkúta bàbá wa sùnwáhù òkúta bàbá wa yàwókù sùnwáhù yẹgúsù násìrò wọ́n sin àwọn òkúta yìí gbà náà ah àyè tí bàbá yàgúsù mẹ́ńdòkó ah ẹ̀dẹ́mi náà múra kí n dẹ́lẹ́sìn bí àṣetáni sì mọ̀ bí ti ń lọ nígbà àwọn bàbá yẹn táwọn kú àwọn ọmọ ọmọ tí wọn àwọn ọwọ́ wálé ayé àwọn ọmọ tán wọn ọmọ tó fà á tí wọ́n fi gbé òkúta sí àyà àwọn bàbá yẹn àwọn àlìjànú wọn wà lọlẹ bá gbogbo wọn yí pé à ìlú yóò lè tu bá kó lè tu sẹ ṣé àti gbogbo àwọn òkúta tó wà láàrin ìlú yẹn àwọn ọlọ́run ọba táwọn bàbá bàbá yín ń nìyẹn báyìí náà bá ti ń sìn kò ní sàbí gúnmọ̀ kò ní ẹ ma rí jẹ ẹ ma rí mu ẹ ma rí wọ́n rọrùn ẹ bá lọ bẹ̀ nígbà wọ́n débẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí ìjòkó ń bẹ̀ eléyà máa ní wájú mi ó e, eléyà ní mi yẹ̀gúsù gbà mí yẹ̀wókù gbà mí gbà mí òkúta yẹn gangan ni wọ́n wá ń pè orúkọ àwọn bàbá yẹn ni wọ́n wá ń dá ẹ̀yọ́ wa wọ́n ní bí ìbọ̀rìṣà ṣe bẹ̀rẹ̀ lórílẹ̀ ayé nìyẹn ọ̀rọ̀ tí mo sọ yìí ànábì lọ sọ fún abdullahi ibn abbas sallallahu alayhi wa sallam kí lè sìn àbáláyé ní sinjama kí lè sìn àbáláyé sẹ́mọ̀ pé ìtàn tá a sọ yìí ń sìn ó jẹ́ àmọ̀ pé ìsìláàmù ni ẹ̀sìn àbáláyé èyí tó wọlé wá òun náà ni ẹ̀sìn ẹbọ láti wá máa pè ọlọ́run ká tó máa pè òkúta

min kọbùlẹ̀ ayé àti àwọn àjábùn alim kí ìyà tí ma wọnú egun wọnú ẹran tí ma ta ní ilá kó tó dé o ipé tí wọ́n kò níbi òkúta wádù sọwá ò yẹgúsù ya ó kúnlẹ̀ àwọn tàwọn wá ní à àwọn oníkó mẹ́ àwọn oníkó mẹ́ fàdàgàrún na alẹ́ àtẹkùn fàdàgàrún na wádàn wọlá yẹgúsà wọlá yẹgúnkọ́ ọ̀nà sẹ́ra àwọn onífin òkúta ayélẹ̀ ohun táwọn máa bọ̀ nìyẹn o ni ìtẹ́ máa bọ̀ nù ọ̀dà ọlọ́run bọ̀ nígbà ọlọ́run dé jàmá sọ fún wọn yí pé ká má bọ̀ dìsàmá torí ìyá ń ṣe kí ni ìyá ń fi fálítàkàlmá omi méjèèjì pàdé alẹ́ amúrí kọ̀dẹ̀kọ̀dẹ̀ ọlọ́run ní bá ṣe kádàrá ayé tí wọ́n yẹn omi bá gbé wọn lọ àwọn díẹ̀ náà ni tí wọ́n gbà fà nábì nú o tó ṣe jẹ́ pé bí ṣe ń sọ yìí èèyàn díẹ̀ ní ọgbọ́n tí ń sọ lónìí o ìtọ́ kan sọ ni pé kọ́lọ̀ ń kà wọ́n náà kún wọn kìí ṣe pé bá ṣe jòkó lẹ́yìn gbogbo akágbọ́ nítorí kìí rọrùn bẹ́ẹ̀ kọ́lẹ̀ lónìí ọgbọ́n bí ẹ bá ṣe wọnú yàrá yóò tún ní ìtàfà yẹn ń sọ <laughs> òṣèré dáadáa òṣèré ilé bàbá rẹ̀ orílẹ̀ òbí lóore Ànábì wa Nuhu alayhi salatu wọ́n ní èèyàn tó gbà fún ojú bí ogún mẹ́rin lọ bí 80 ni wọ́n wà nínú ọkọ̀ ojú omi àwọn èèyàn ni wọ́n là sẹ́láwọn yòókù tí wọ́n ń sin òsà kí ni wọ́n ṣe wọ́n tẹ̀lé sínú omi wọ́n bomi lọ omi èyí wá ṣe ìyà ńlá fún wọn ìyà kékeré nìyẹn tábà wá dédé àlìkìyà àmọ́ wọn wá wọ náà tí wọ́n ní jáde mọ́ ọlọ́run ní sọ ọlọ́mọ náà o àtúndí tó náà bá ń bọ nǹkan mi yàtọ̀ sọ́lọ́run kò ní ìdíkà sọ fún ọkọ̀ wọ̀ náà ó yẹ kí wọ́n náà mọ̀ pé ẹ̀kọ́ wọ̀ náà nítorí pé tó ń sin ẹ̀kọ́ dá o sóhun lọ dá o wọ́n náà mọ̀ náà o wọ́n náà máa dájọ́ ara rẹ̀ èmi kí àwọn ọlẹ́tí ni wọ́n náà mọ̀ pé ah, àwọn bá kú ẹ̀yọ́kọ̀ wà jẹ́nà nítorí pé ọlọ́run bá láà eh, òun kò sí nígbà tó tani wà fẹ́ síbẹ̀ iná lẹ́dínà àmọ̀nà wà àmìlú sọ́ọ̀lẹ̀ àti káyánẹ́tì làwọn jannatu al-firdausi nuzula ọlọ́run láwọn tó bá ní mánì tí wọ́n gbà mí gbọ́ tí wọ́n sì wùwà rí láyé àwọn ni wọ́n lálẹ́ jẹ́nà wọ́n sọ̀kalẹ̀ síbẹ̀ àwọn ẹlẹ́bọn kọ́ iná lẹ́dínà kafaru min alil kitabi wal mushrikina fi nari jahannam khalidina fiha ọlọ́run ní gbogbo àwọn tó bá jẹ́ kèfèrí tó wọ́n ti islam àbáwọn tí wọ́n ti islam tó ń ṣẹbọ ọmọ ọlọ́run bá ní náàrù jahannama iná jahannama lakọ́ kalẹ̀ fáwọn ìbáyà kùrán nìkan má gba ẹnìkan kan gbọ́ má gba èmi kan gbọ́ má gba àfáà kan kan gbọ́ má gba bàbá kan kan gbọ́ kòránì ló ṣe kí ni kòránì ló gbàgbọ́ ìdí kòránì bá ti sọ ni confam sọ́ọ̀tì bá yí náà lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ ipò gbogbo abọ̀rìṣà já ànámà lọ́lọ́run kọ́ kalẹ̀ fún ọlọ́run níjà wọ́ ọ ká má bàa wọ́ ìlàfin bẹ̀ wá ìlàfin ṣe kí ni làfin rọ̀ wá làfin pàkíyèsí wa làfin ṣàdúrà fún wa wọ́n lè fẹ́ mi sàtífíkẹ́tì àlìjánà o àbọ̀kanu kọ̀ọ̀rán tàbí wípé kọ̀mọ̀dín wọn ní àjánà rẹ̀ ó ti sọ wọ́n lè fẹ́ mi náà o èmi náà ń bẹ̀ ni o kọ́lọ́mọ́dé yìí bọ̀dìsà kí tó kù láyé kí wọ́n náà kọ́lọ́mọ́dé yìí bọ̀dìsà kó tó ṣe kí ni kó tó kù láyé ètò bá wà kú omi ẹnìkan máa pé sáwọn ni wọ́n ní náà sáwọn náà àlìjánà ni ọ̀sẹ̀ nìkan kan tó nínú wa owó ọjọ́ ń bẹ̀ ni àmọ́ àmọ́ wo kí ló fún wa yìí ní bá ṣe yọ̀wọ̀ àlìjánà àmọ́ kà fúnra wa èyí tó yìnbá ṣe kan wáyé wọ̀ náà àmà kà á fúnra wa tẹ́rù òsì ní bàwá nítorí pé ẹni tàbá fẹ́ kó wọ náà fẹ́ràn ẹni ẹni tàbá fẹ́ kó wà jẹ́nà ànífẹ́ ẹni anábì inú wa jíṣẹ́ nine hundred and fifty years ló fi jíṣẹ́ ọgọ́rùn-ún ọdún mélòó mẹ́sàn-án àti mélòó àtàdẹ́ta èèyàn eighty péré lọ́wọ́ gbà anábì náà sọ lọ́dún mẹ́wàá ní maka lẹ́yìn ọdún mẹ́wàá náà ìtọ́gbọ̀dà gbẹ̀yìn náà ni pé afẹ́pa ọlọ́run ní májèmọ́ pa ọ́ gbé láìláìláìlá òkú maka gbé lọ Mádínà fẹ́ẹ̀rí bẹ́ẹ̀ bá ti gbà nílùú àgbẹ̀kọ́ mi átùngbẹ̀ lọ́bọ̀ mi àmọ́ ìtì ń bẹ lọ́ọ̀ ni pé kọ́mọ́sẹ́ nìkan kan nu wa lénìí tí ó gbọ́n tí ń sọ yìí àfi kí ọwọ́ ẹ̀mí ẹ̀ kó sì gbà pé ní sọ kọ́lọ́run sì fi kọ́lọ́run jẹ́ ọ̀rọ̀ fún láti tẹ̀lé àṣetáni èèyàn bí èsù èsù bí èèyàn tí ó tún máa fẹ́ sọ́kọ̀rọ̀ pé wọ́n àṣetá àbá yẹn ṣe ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ o ọlọ́run níjọ mọ́ ọlágbára ọlọ́run ọba wa láti ní àmà bẹ̀ wá á sì máa ṣe kíni wá á sì máa pàkíyèsí àmà wá ṣàdúrà kọ́lọ̀ yóò yé wa nígbà ọ̀rọ̀ wá rí báyìí ẹ̀rọ màá yá mi ọlọ́run wá bí àwọn ànábì dìde lẹ́yìn náà wípé gbogbo yín o ẹ̀ máa nàró o àwọn ìjọ núhù ti dáǹkan lẹ́ o èmi nìkan ni wọ́n ń kì ní wọ́n ń pè tẹ́lẹ̀ o torí bí òkúta àyẹn bí wọ́n ṣe ń bọ́ àwọn míì náà àwọn náà ti bẹ̀rẹ̀ àwọn náà tuntun ń bọ́ ní ìlú míì àwọn náà tuntun ń bọ́ ìlú míì ìlú tí wọ́n parẹ́ àwọn àmọ́ àwọn èèyàn ò sinmi láti máa wá nǹkan míì tí wọ́n máa bọ àwọn míì àwọn wá ní òkúta káwọn bọ̀ ń dà wọn ẹjẹ́ àwọn mú iná iná kò sí tí wọ́n bà tí ò ní jó iná lọ́lọ́run tàwọn làwọn bá múná àwọn lẹ́yìn mú irin ipe irin kò sí táàbì lò tó fọ́ làwọn bá múrin àwọn lẹ́yìn mú omi wọ́n ní kò sẹ́ni tí ń bómi sọ̀tá omi lọ́gbọ̀dà jọ lọ́hùn làwọn bá múmi wọn ò béèrè ẹni tó ní gómìnà máa sàn Allah ọlọ́run àdúpẹ́ o ọlọ́mọdé apàdà sẹ́yìn mọ́ ọlọ́run wọlé kọ́dí bá a ti náà fi kulli ummatin rasula ọlọ́run bá ní kò wá sí ìjọ mi tá a dà lẹ́yìn náà àní ibùdó láha àti ká gbé òjíṣẹ́ dìde láàrin wọn wípé kọ́ máa sọ fún wọn wípé Allah nìkan ni ẹ máa sìn wájú tẹ́ni bùtọ̀gùt ẹ jìnà sí ṣètọ́n ẹ jìnà sí ṣètọ́n ẹ má sìn tọ̀gùt tọ̀gùt ìdílísì ni mo fi ní gbogbo táwọn èèyàn sìn pátá èṣù gangan lọ́wọ́ lábẹ́rẹ̀ tí wọ́n ń sìn èṣù ọkàn gbé nǹkan kan lé wọn lọ́wọ́ ká máa ṣe kí kí wọ́n sọ ọ́dọ̀ lọ́hùn èṣù gangan ló tì wọ́n lọ́bẹ̀ ó gangan ni wọ́n bọ lábẹ́ nǹkan òun àmọ́ wọn ò ẹ̀hìn èso wà fún ọ ní nǹkan kankan tí wọ́n máa bọ yóò wá gba ọpọlọ kúrò lérí wọn tí wọ́n sì ronú pé nǹkan yìí kò yẹ ká máa bọ. ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala nígbà tí ń sọ̀rọ̀ suratul Nahl àyà thirty six ipe òun ọ̀fà àwọn àjọ kan kalẹ̀ àbí kóun gbá àwọn òjíṣẹ́ dìde ká máa pariwo la ilaha illallah la ilaha illallah láàyè ẹmọ́sìn kàmí ìtumọ̀ la ilaha tẹ̀sí tó yẹ ká máa sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lódodo àti Allah nìkan alódodo lóòótọ́ Allah nìkan náà lọ́yẹ̀ kásì torí gbogbo nǹkan ò sí tẹ́lẹ̀ Allah nìkan níbẹ̀ nígbà tí gbogbo wa ń bẹ pẹ̀lú gbogbo ọlọ́run ní ìlàáfíà ń bẹ àti ọlọ́run ló já máa bẹ gbogbo àwa ní padà sí má yóò wá sẹ́kùn Allah ọba tí ó sẹ́kùn yẹn tí gbogbo nǹkan bá tán òun náà nìkan máa sùn ọmọ ya igi ìdí ose lẹ́pẹ̀lẹ̀ ṣubú omi ọ̀padà gbẹ irin irin bó ṣe kọ́pẹ́ tó tẹ bá ti ṣẹ́jú kan ọ̀padà jẹ́ra iná yóò padà kú ká máa dáadáa ká máa nígbà igi tán fi ń tán kí náà ṣẹlẹ̀ jàmá iná kú ní kú o ẹni tí ò ní kú lọ́lọ́hùn ni màbá ń gbọ́n ọlọ́run láwọn òbí rẹ̀ méjèèjì ọlọ́run bá ní wọ̀nyí já àdáka àdá àǹtò ṣìríkà bí òbí rẹ̀ ló tóbi jù bàbá rẹ̀ ìyá rẹ̀ kò sẹ́ni tó tó wọn nínú gbogbo ẹ̀dá ọlọ́run ọlọ́run láwọn méjèèjì tó bá mú ọlọ́run mọ́lẹ̀ pé àdá àǹtò ṣìríkà bí kọ́ wá ṣẹbọ wọn náà wọ́n bá sọ wọ́n bá wá sí orò òdílé wọ́n bá gbégún wọ́n bá wá ṣẹ̀yọ wọ́n bá wá bọ Ọ̀ṣun wọn náà wọ́n bá wá rúṣọ mọ́ igi àràbà wọ́n bá gbé ìpèsè lóríta mẹ́ta ọlọ́run bá ní fàlẹ́ àtòkè ahùnmá ọlọ́run ní má tẹ̀lé wọn ọba tó ti sọ pé tọ́ba tẹ̀lé òbí rẹ̀ ọwọ́ ná ọwọ́ ní tọ́ba ti dọ̀rẹ́ ẹbọ mọ́sẹ̀ kí ni ọlọ́run ní má tẹ̀lé wọn wọ́sọ ibuhuma fi dunya ma'rufa àmọ́ ṣe dáadáa sí wọn nílé ayé fún wọn lóúnjẹ fún wọn lóògùn fún wọn láṣọ kọ́ ọ máa wẹ̀ wọ́n tí wọ́n bá lè wẹ̀ ká máa ránṣẹ́ sọ́ọ̀tì dáadáa ta ní kò ṣe sí ní kò ṣe kí ni kò ṣe ọlọ́ni wa abudullaha ọlọ́wọ́ bá ní aláàníkan ní ẹ̀sìn wà láti ṣíríkù bí iṣẹ́ à ẹ má mú ṣe à nǹkan kí ní báyìí kẹwàá fi ṣẹ́jú ọlọ́wọ́ ọba kẹwàá rò pé olùsìn tọ́lọ̀ ń sí òwú lásán jama tí n bá ti sápò wípé òwú yẹn òun náà jẹ́ ìdáàbòbò kan òun náà dáàbòbò yẹn níbi ewu kan àbóhùn ní ó yẹn ní nǹkan kan bó ṣe kéré tóun ó ti dẹbọ ọlọ́ọ̀bá ní ṣe àn nínú gbogbo tí mo dá ẹmọ́ mọ̀ kankan mímí ọlọ́run sọ́tún nìsa àyà 36 lọ́n ti sọ anábíwá Ibrahim alẹ́sọ̀tò sàlám ọlọ́ọ̀bá aláà ni ó ń bẹ̀ mí ọlọ́run lọ́sọ̀ nípa ọ́ ó ní Ibrahim ń ipe ìlú Maka kì í fi lọ́kàn balẹ̀ ń gbogbo àwọn ará Maka náà kí káwọn náà kí ìlú náà kò lè bá àdẹ́fọ̀kàn balẹ̀ ọlọ́gbé wa ní Qur'an ọlọ́gbọ́n ní wọ́n kọ́ra Ibrahim rabbi ja'ala hadha al-balada amina ọlọ́gbọ́n ní Ibrahim sọ pé ìwọ ọlọ́wọ́ bá o mọ́ṣá fi ìlú yìí lọ́kàn balẹ̀ ìlú wo ni jama ìlú Maka wàjẹ̀lóbù ni èmi Ibrahim bàbá àgbàgbọ́ ní àwọn ọmọ mi nílùú mẹ́kà yìí lé wọn anna sí ká ní ojúbọ a bọ ká ní nkankan kan gbé sáàrin ìlú tá a sìn bọ igi mọ́jà bọrin mọ́jà bòkúta mọ́jà sí nǹkan inú àwọn ìran òòṣà ìwọ́lọ̀ nìkan ló já máa sìn wá fìfọ̀kànbalẹ̀ sí ìlú mẹ́kà ọlọ́run bá ní mo ti gbọ́ àdúrà tó sẹ́yìn mo ti tálọ́ lọ mọ́kà tó fẹ́ wálé nu ọjà mọ́ àti lọ́sàn àti lóru ẹ̀mí rẹ̀ balẹ̀ ni. kí lànà bí Ibrahim tọrọ ọ tọrọ oṣù kọlọ́wọ́ bọ̀ aláà kófì kófì ìlú mọ́kà lọ́kàn balẹ̀ a jẹ́ pé ìlú wa gbogbo ìlú wa kìí ṣe pé ẹbọ láàmà gbé lárugẹ wọ́n ní ẹja ṣe bí wọ́n ṣe ń ṣe kó lè bá àrí bí ó ṣe yẹ kó rí bóò ni wọ́n ṣe ń ṣe bí wọ́n ṣe ń ṣe náà mọ́kà fún ọ yìí bá ànábì Ibrahim ṣe ṣe òun náà ni làwọn náà gbọ́dọ̀ ṣe kíní lágbọ́dọ̀ ṣe pẹ̀lú ànábì Ibrahim yẹn òun ni bàbá àgbàgbọ́ ó sì ṣàdúrà yẹn lóòótọ́ ọlọ́run sì gbàdúrà a sì rí àpẹẹrẹ pọ́lọ́run fi fọkànbalẹ̀ sí maka táwọn náà bá fẹ́ kí ìlú wa fọkànbalẹ̀ gbogbo ìṣàtọ́wà láàrin ìlú bàbá làǹgbọ́n ni ó pàṣẹ ibọ̀ ya ẹ̀tù imam òní dákẹ́ wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ ní tẹ́ ń bọ nínú ìdílé yín tẹ́ ní tẹ́ ń bọ nínú ilé yín gbogbo yín lásìkò tòní yìí mo kánṣu ẹ̀. àwọn wàá fàdúrà ràn wọ́n lọ́wọ́ pé ọlọ́run ó jẹ ọ̀rọ̀ ọ̀rùn fún wọn bẹ́ẹ̀. àwọn tó fàdúrà ràn gbogbo àwọn èèyàn tí wọ́n ń pè ọlọ́run ọlọ́run àwọn òbó lòun sọ̀rọ̀ ti wà èṣù làwọn mú lọ́lọ́run àá Ah, ọlọ́run allah ọlọ́run tóbi púpọ̀ wọ́n ní wọ́n ní wọ́n ní gbogbo ilé ayé yìí pátá gbogbo ilé ayé pátá bó ṣe pọ̀ tó yìí bó ṣe tóbi tó gbogbo ẹ̀ wọ́n ní gbogbo ẹ̀ ò tó ìyẹ́ ẹ̀fọn níwájú ọlọ́run ìyẹ́ ẹ̀fọn tó bá mú ìyẹ́ ẹ̀fọn lọ́wọ́ sọ̀mọ̀ bó ṣe fọwọ́ ra báyìí ọlọ́run bá ńlá pé yọkàn kú gbogbo ayé dànù ẹ̀ mọ́ bọ́lá ṣe tóbi ìyẹ́ ẹ̀fọn ìyẹ́ ẹ̀fọn bí ìyẹn bá mú ìyẹ́ ẹ̀fọn lọ́wọ́ ẹ̀rùn bí ó ṣe fọwọ́ wọ́n ní ó tún rọrùn kọ́ lọ́wọ́ bá aláàkọ́ payẹ́rẹ́ ju bá ṣe fọwọ́ lọ ìyẹ́ ẹ̀fọn lọ. bọ́ba ti wá gbélé yíyé àwọn ọmọ pé ọlọ́run tóbi ju jù lọ ọlọ́run tóbi ju ni lọ ọlọ́run tóbi ju kí ni lọ jàmáà ju náà lọ látara bẹ́ẹ̀ títóbi ọlọ́run wá jókòó sínú ẹ̀mí rẹ̀ lẹ́yìn ìgbà náà làdúrà rẹ̀ ọmọ wá sí kíni sọ́ọ̀tì Ibrahim ayah thirty five òní èyí tí ń ṣàlàyé ibi tí ànábì Ibrahim ti ń bẹ ọlọ́run pé òun àti àwọn ọmọdé ọmọ àwọn kọ́mọdé àwọn ṣe kíni kọ́mọdé àwọn ọmọ bọ̀dìṣà wọ́n wá ṣàdúrà fún odò ẹ̀jẹ̀ kọ́lọ̀ kó fi ìlú náà lọ́kàn balẹ̀ gbogbo dáadáa dáadáa dáadáa tí máa ń wọ̀lú tí kálukú ọmọ pé ah ìgbà yìí mà dáa kọ́lọ̀ mọ́ṣàjọ́ wọ̀lú náà gbogbo aburú tí máa ń wọ̀lú tó ní ha àgbákò wọlé léyìí tí kálukú ọmọ wa kókó lù ú ọlọ́run níjọ́ wọ̀ lúnà bẹ́ẹ̀ náà làwọn tọrọ bẹ́ẹ̀ fún lẹ́nu kọ̀ọ̀kan wa náà àmì tá a ṣe yẹn tá fẹ́ kí ọgbà ká tó wa sọ́kò lára jì torí ẹnu nìkan ká máa fi ṣe àfọwọ́ náà ṣe níta ń pè ní imáni òun náà ní tó gbàgbọ́ àbí nígbà tó gbàgbọ́ tán ọ̀wá ń sọ jáde lẹ́nu lẹ́yìn náà ọ̀wá sí action ọ̀wá sí kìí ṣe pé wọ́n ma ní láìláìlàlá láìláìlàlá láìláìlàlá láìláìlàlá ẹnu nìkan ló fi ṣe òun tí ó kọ̀ sẹ́lómi ta lè sì lẹ́yìn ọlọ́run nígbà ní ọdún ìṣẹ̀ṣẹ́dé òdìdélẹ̀ ẹjọ́ ń ṣe sọmọ pé tó ń ṣe yẹn sì wọ́n náà mọ́gbọ́n tán lẹ́yìn àníwá ò ṣíríkì akbar yìí wàá ka àwọn ẹbọ yẹn kánkànkan nítorí àsìkò wa nítorí bá a ṣe sọ látàárọ̀ yìí ẹlòmíì ò tí ì gbàgbọ́ yé àfi ká ṣàlàyé fún pé ìjọ ń pèlè bọ̀ ni ìjọ ń pèlè bọ̀ ni ìjọ ń pèlè bọ̀ ni yìí sì máa mú àyàwá lérí ẹ̀ èmi tí wọ́n sọ̀rọ̀ mọ́ta ní sọ̀rọ̀ ala Allah ní bá wa sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni ká máa bọ ẹ̀dá ọlọ́run mo ti mẹ́nu bà dáadáa à ń à ń bọrin à kan ní India ojú obìnrin ni wọ́n yà kalẹ̀ ojú ara obìnrin ojú ara obìnrin ni wọ́n yà kalẹ̀ ní India wọ́n yà kalẹ̀ báyìí wọ́n ní kò sẹ́ni kankan tí ìjà kọjá wọ́n lóun ilé ìjọsìn wọn ara obìnrin ibi làákà ibi ṣètọ́ ń gbé tí wọ́n gbà nìyẹn bó ṣe gbé tí wọ́n náà gbé gbà bí igi òsè. Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá aláà ọ sọ fún ànábì Muhammad sallam ó ní ya ayyuhal rẹ̀ Muhammad sọ fún àwọn kèfèrí Mẹ́kà sọ fún wọn yí pé ya ayyuhal kafirun ẹ̀yin kèfèrí láàbùdú máa tààbùdú èmi ò ní sí tẹ́sí o anábì sì sọ fún wọn àwọn sàábà náà sọ fún wọn èmi náà sọ fún àwọn aráàlú tèmi ayàwó náà sọ bẹ́ẹ̀ láàbùdú máa tààbùdú mùsùlùmí là ń bá wù ọ àbí wọ́n wà mùsùlùmí là wọn bí gbogbo àlàjọ ń pàdé jimá gbogbo àlàjọ ń pàdé ìdì láàbùdú náà sọ ń tà náà bí sọ láàbùdú gbogbo ohun tẹ́ ń fi ń lu yìí èmi yọwọ́ sórí tó bá ti ṣe bẹ́ẹ̀ òun náà lọ́mọlẹ́yìn ànábì wa Muhammad àmọ́ tó o bá rí bẹ́ẹ̀ ṣe tó o bá rí bẹ́ẹ̀ ṣe ọmọ ìyá ọjọ́ òkú ń bọ̀ ó sì lè má pẹ́ mọ́ ọlọ́run ọ̀hún ilé màfá sàárè <laughs> sàárè dáwọ́ yẹn sàárè yẹn kọ̀ọ̀rọ̀ fẹ́ni tí ó gbàgbọ́ ọlọ́run wọ́kọ̀ dọ̀rọ̀ búkà làtà àbúdú ìlà ìyá ọlọ́run mo ti ṣe ní dandan fún gbogbo ẹ̀yin tẹ́ wáyé ẹ gbọ́dọ̀ sí nǹkan mi ìlà ìyá lẹ́yìn àlá nìkan sọgbọ́dọ́ lọ́n sọ sọ́tìlì ìsra sọ́tìlì kàfírùn wà náà ti yẹn ẹlẹ́ẹ̀kejì àrùkù wọ sùdú lè bẹ̀rẹ̀ la má rùkù fún kankan mi lẹ́yìn ọlọ́run má fẹ́rí kalẹ̀ fún kankan mi lẹ́yìn ọlọ́run ọlọ́run ọlọ́run ló ní rùkú ọlọ́run ló ní sujud tọ́ọ̀ bá ti ṣe òtí ń bọ̀ nìṣà kọ́dà ọba máa ní igi tí wọ́n ń bọ̀ ọba máa ní irin tí wọ́n ń ṣe kí ni tó ń bọ̀ bó ṣe ń rùkú fáwọn èèyàn tó ṣe fẹ́rí kalẹ̀ fún wọn yẹn òtí dolóṣà sọgbọ́tọ́lọ́ ní erékà owó sì ju wáàbùtú rọ́bàkú ẹ̀tẹ̀ ẹ̀rùkú ẹ̀wá fẹ́rí kalẹ̀ kẹ́ẹ̀fì sin ọlọ́ tọ́ọ̀ bá tí wọ́n ń ṣe fún nǹkan mi kí ló ń ṣe fún nǹkan yẹn òun sì nǹkan náà ẹlẹ́ẹ̀kẹta àdáhùn lórí àsùnà ká pẹ́ná sí di igi ká máa pa díẹ̀ sí Ògún ká máa pẹran ká máa pa màálù fún òsà àjọbọ òsà àdábọ ẹni tá a pa àyẹn fẹ́bọ yẹn ẹbọ ni ọlọ́ni kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lah ọlọ́ni rẹ̀ anábì sọ pé ìrun wa nusuki àti ẹni tó máa pa àti sẹ̀mí rẹ̀ àti kú rẹ̀ tẹ́lọ̀ nìkan ní ọ̀jẹ̀ la sharika ò ní ṣe fẹ́lómi yàtọ̀ sí ọlọ́run ọlọ́run nìkan ló fún ní sẹ̀mí rẹ̀ ọgbà pé ikú rẹ̀ wọ́lọ́n lóṣù kí ni ẹran pípa láṣẹrí kalà tọ́bọ́ ti pẹ́ra o ti ń bọ̀ nǹkan yẹn torí pé ẹran tó gbé lọ́bẹ̀ ọgbà gbogbo kí ní kan ó ṣẹlẹ̀ ayédàkọ́jẹ́ tó ń bèèrè olè kan lọ́wọ́ nǹkan yẹn ló ṣe fún lẹ́ran àbọ̀ òun sáfà burú kan kọ́ bó bá ọ́ ló fi fún lẹ́ran eléyìí náà wọ kéèyàn máa pẹran pẹ adìẹ sídìí ọṣẹ bó ṣe dúró yìí èṣù ló dún gbogbo ẹni tó bá fi lè pa ẹran fún nǹkan míì yàtọ̀ sí ẹran táwọn pa léyà ẹran àkómá ẹni àdáyá mọ́kà àbọ̀fẹ́ jẹ́ oníbísímìlá ọdárúkọ ọlọ́run yàtọ̀ sáwọn yẹn ó ti dẹ̀lẹ́bọ̀ tàṣọ́lì lérò bíkà ọlọ́run aláàníkan ni kírun fún wọ́n há lérò bíkà aláàníkan ni kẹkẹrẹ fún wọ́n gbẹ̀rẹ̀ àbí wọ́n gbẹ̀rẹ̀ òsán gbẹ̀rẹ̀ àbí ògbẹ̀rẹ̀ jama ọmọ jà sanra wa òsán gbẹ̀rẹ̀ ní yorùbá wọ́n ju odidi màálù sínú odò ife wọn fi bọ́ kò lè da fáwọn aráàlú wọ́n fún lẹ́ran talọ́dẹ́ran talọ́dá wọn talọ́dọ́mi ta ló làṣẹ kí nǹkan máa ṣẹlẹ̀ láyé ní tí ò bá ṣe ta ló ní kọ́ máa ṣe ní tó ṣẹlẹ̀ ta ló ní kọ́ máa ṣe ah, ah, ẹja dẹ́tọ̀ ọlọ́run padà sọ́dọ̀ ọlọ́ ìtàn sọ ni o ẹlẹ́kẹrin àṣẹ́ṣẹ̀rò ká máa ṣe oògùn adébíyàn lọ oògùn ẹ̀yin máa yá mi oògùn nílẹ̀ yorùbá ẹni tó bá ní kò sóògùn tí jẹ́ tí sì máa múyàn onítọ̀hún á ní á kọjá ka koran bóyá kò yé ọlọ́run ti yọ pé oògùn máa múyàn nu koran ọlọ́run lóògùn wà àmọ́ ní àwọn ṣètọ́ọ̀nì ni wọ́n ṣe kí ni ni àwọn ni wọ́n ń ṣe é àwọn ni wọ́n máa ń kó àwọn bàbá ológun lógun àwọn tí ṣètọ́ọ̀n bá ti mú lẹ́nu tán ti di kèfèrí ni wọ́n máa lọ lèé sóògùn nítorí pé yìí tẹ́ fẹ́ rí lára oògùn yẹn oògùn yẹn ò lè ṣe é ẹ ti fògùn yẹn ṣègbè ọlọ́run ta ní fún yàn lówó Allah tẹ̀yàn ọṣẹ́ ìtajà àbùjẹ ti arísìkí kí lòun ń ṣe lẹ́dẹ̀ ọlọ́run sọ́lọ́ ọba ló nítẹ̀ bá ń wá owó ẹlẹ́ wẹṣẹ́ ni àbọ́lẹ̀ ló nítẹ̀ bá ń wá owó ẹlẹ́ láǹkan nítọ́lọ̀ ń sọ ni pé innal ladhina ta'buduna min dunillah àyà Kùránì nìkan o ọlọ́run bá ní gbogbo ń tẹ̀ ń sìn gbogbo nǹkan tí ẹ̀ ń sìn yẹn àwọn igi ọ̀sẹ̀ igi ẹ̀mí àti gbogbo àwọn nǹkan tẹ̀ ń sìn ní dóde là tó yàtọ̀ sí ọlọ́run láàyè mọ̀lẹ́kùn náà lákùn mọ̀lẹ́sìkà wọn ò ní agbára láti sọ yín dọlọ́rọ̀ fọ́bùtẹ̀gù ẹ̀ńdàláhì rìsíkọ́ ọ̀dọ́ aláàní kẹ wá ọ̀rọ̀ lọ kẹ wá rìsíkì lọ rìsíkọ́ àrísìkì wọn náà sàn gbọ́dọ̀ bá kéw ọlọ́run bá ní wàá gbòdúrù onìkan wọ́ṣùkù ló làwọ́ gbogbo eré tó bá tẹ̀yìn lọ́wọ́ onìkan ní kẹ́ dúpẹ́ fún torí òun ló ṣe é ilé yìí tó ló jẹ àwọn ẹ padà kú o ẹ padà kú o tó bá ti mọ̀ fẹ́ kú ẹ gbọ́dọ̀ wá rìsìkì lọ́dọ̀ ẹ̀dá ọlọ́run nínú ẹ̀dá ọlọ́run làdàbà nínú ẹ̀dá ọlọ́run ọba léwúrẹ́ nínú ẹ̀dá ọlọ́run ọba ní ọ̀gà nínú ẹ̀dá ọlọ́run ọba nìgbín gbogbo nǹkan tá ń kójọ tá ń kójọ tá ń lọ tá ń mú tá ń jẹ yẹn ó sani ọlọ́run ọba ní àwọn nǹkan wọn náà wọn náà yẹn ó sọ yín dolówó ọlọ́run bá ní ọ̀dọ̀ aláàní ẹwọ́wó lọ kẹsì máa ṣe kẹmọ dúpẹ́ ẹ́gbọ́dà kú ó ẹ́gbọ́dà kú ọlọ́run lẹ́gbọ́dà kú ìjọba <laughs> bá kú lọ́mọ̀ pé ah, wàhálà ti dé sọ́tìlà nkàbúùt àyà 17 lọ́lọ́run ti ní kò sí nǹkan kan lérí ilẹ̀ ọlọ́run tá a máa ń wẹ̀ tá a máa ń jẹ tó lè jẹ́ ìyìn olówó tó bá dé pé owó bá ń jẹ́ ni ẹ̀yọ́ màyà mi yàtọ̀ sí kọ́lọ́run pàṣẹ kí lágbájá lówó gbogbo wa lọ́yẹ̀ká lówó ńlẹ̀ yorùbá torí afẹ́ràn oògùn wọ̀ ṣé gbogbo ẹni tó bá sóògùn lóní ṣe ẹlẹ́ni tó ní náà ó ti wà náà àkọọ́lẹ̀ bí òṣògùn náà yóò padà ní ọkàn lè sóògùn torí kó lè bá sórí ibú kó lè bá wọ náà ni bí ọba lè sóògùn náà yóò padà sí kíni torí àti kọ́ nínú kádàrá ite lágbájá lọ́dún báyìí yóò dáa fún wọ́n ní yóò dáa fún yẹn December èèyàn ń wé ọ̀sẹ̀ láti November di February yóò padà dáa fún àdó ní fún yọ́dà fún nítorí pé ọlọ́run ti kọ́ pé yọ́dà fún ní kíni December ah, àwọn àwọn mẹ́ta ni wọ́n lọ lè sógun owó ẹnìkan lówó àwọn méjì ya wèrè ṣé wèrè wọ́n fẹ́yà ẹ̀yọ́ màyá mi owó ni wọ́n wákà láti mọ̀ pé kò sí agbára ká lówó lára gbogbo nǹkan wọ́n jẹjẹ kú jẹ máa wo láfi ní òòsà àjọbọ́ wà àjọbọ́ lèyí tá ń bọ́ lù àdábọ̀ lèyí tí kálukú fi ń ṣe ògùn kíni ògùn àṣírí bíbò ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọlọ́ àyàn mẹ́lẹ̀ sọ́kùlà Ankabut àyà 17 bí ìbá ti ka kùránì fún èmi òkú olú yín èmi lọ luwa àyà kùránì ní káfọ́ lè mẹ́mọ́ lọ kí wọ́n náà lọ lè wó lé nínú oògùn tá a tún máa ń ṣe òun náà ni oògùn káyọ́ ọmọpàá wa ẹni bá ní òsì ìkà tó ní kò sí àjẹ́ àjẹ́ tí wọ́n ń wù yìí àwọn alákàsọ wọn lájẹ́ o ọmọlẹ́yìn ṣètò àwọn ń pè wá o Eh, wọ́n ní oṣó àwọn aláṣọ wọn lóṣó nínú èdè tiwa àmọ́ nínú èdè kòránì ọmọlẹ́yìn kí ni jama àṣetáni àwọn alágbè wọn ní emèrè nínú èdè tiwa àmọ́ nínú èdè kòránì ọmọlẹ́yìn kí ni àṣetáni ni ọlọ́wọ́n bá ní kúlẹ̀ àwọn tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ falak eré anábì má dákẹ́ má jẹnu má dákẹ́ má sàdúà ipe àwọn òzò yìí máa wá sọ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ falak pẹ̀lú ọlọ́wọ́n ọba tó ní falak àṣùbà ni wọ́n pè bẹ́ẹ̀ ọlọ́wọ́n tó ní táàbí pé ajíire tí ọba má <laughs> ẹwà náà kọ̀ọ̀kan ni ipe mo fi ọlọ́run ọba yẹn mo fi wá sọ ní ń ṣàrì mà kọlọkọ níbi aburú tó wà láyé nínú àwọn ẹ̀dá ẹ̀ tí ọ̀sá aburú nìyẹn wọ́n mi ń ṣàrì gáàsì kí n ìdàwọ́ kọba ń fi ọlọ́run ọba wá sọ níbi àwọn aburú ooru nígbà tí ilẹ̀ bá ṣú wọ́n á lásán ká wọ́n mi ń ṣàrì nàfàtà tí tẹ̀lé ọkọ̀ di nífẹ̀ẹ́ lọ́wọ́ ọba ọba tó ní kásùbà yọ ń wàṣọ níbi aburú àwọn obìnrin tí wọ́n máa fẹ́ atẹ́gùn sí nǹkan tí wọ́n bá dì nígbà wọn bá fẹ́ dìyàn wọ́n máa dì báyìí wọ́n máa lọ wọ́n sì máa wí nǹkan kan kọ́ máa ya wèrè tó bá ṣe dédé àṣẹ lọ́wọ́ ọba wọ́n sì máa yá tọ́lọ́ bá fẹ́ ẹ̀yọ́ máa yá mi kọ́ máa rìn lọ kọ́ máa mọ̀ nálé má kọ́ máa rẹ́rìn kọ́ máa sunkún kọ́ máa sùn má lóṣùn tì iná bá ti lọ́yìn iná bá ti lọ́yìn iná bá ti wí síbẹ̀ náà ni èso sì nàró pé kí wọ́n fẹ́ ká ṣe àwọn òtí dẹlẹ́bọ òtí dẹlẹ́bọ ń sìn ẹ̀hẹ́ òtí dọmọná kí wọ́n fẹ́ ká ṣe. torí àlìjànú àtàwọn ọmọ rẹ̀ ọmọ náà ni wọ́n àtàwọn mùsùlùmí kọ̀ọ̀kan náà àwọn àlìjànú táwọn sin lọ́hùn àmọ́ ìbílísù gangan fún àtàwọn ọmọ rẹ̀ ọmọ náà ni wọ́n àwọn náà wọ́n wá báwa náà ṣe wọ́n náà tẹ́yìn bá ti wọ́n wá ìsọ́ lọ́dọ̀ wọn wọ́n wà láwọn ọmọ sọ́yàn irọ́ wọn sì ń pa ẹ̀gbọ́ wọ́n padà hàn yàn lé mọ̀ nítorí pé ọ̀tá wa tó lóun ọmọ ọ̀tá rẹ̀ oníkọ́ máa sọ́gẹ̀tì ilé rẹ̀ sẹ́mu pé ọtí bọ́ sọ́wọ́ ọlọ́run ni wà á nà wò káànà rijalun minal ins ọlọ́run lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n gbọ́ ẹnu àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn ìyàwó ń zúnà wọ́n máa wá ìrànlọ́wọ́ wọ́n máa wá ìṣọ́ bí rijalun minal jinn pẹ̀lú àwọn àgbààgbà àlìjẹ̀nú àwọn àlìjẹ̀nú yọ padà wá tó ń ṣe àlékún ìpayà wọn ọmọ rò pé <laughs> wọ́n ń sọ wọ́n ń sọ ni àwọn náà wọ́n padà fi wọ́n padà fi ọkọ̀ igi tó wà mọ́tò báyìí ó sì lọ lè bọ́ sáàrin igi lásìkò bá tó tó máa fẹ́ hàn lè mà ọ̀kan nínú àwọn tán gbára lé àlìjànú gan afáàní ń pè rẹ̀ wọ́n ní wọ́n travel ẹ̀yìn ní dàpẹ̀ ẹ̀yìn náà mà wọ́n ní dẹ́fà rẹ̀ wọ́n sọ pé ètò ah, òun rí yọ̀dà afáàní ọ̀yá bọ́lẹ̀ bọ́lẹ̀ lọ́ba gba ṣẹ́ni lọ́wọ́ ẹ̀ ní bá lọ lónìí bá sọ pé ah nǹkan ọ̀dà ló tọrùn níta ń rí ọ̀dà o nǹkan bẹ ní díẹ̀ tó kó nǹkan sí díẹ̀ wọ́n ní fúnra ara rẹ̀ náà lọ pọ́n òkè lọ ọ yíyá kó lójú títí ọ pọ́n òkè lọ ọ pọ́n òkè lọ tó báyìí mọ́tò tọ́ǹbù báyìí mọ́tò gbé hagiri ẹ̀ kíní tó wà ń di rẹ̀ ní máa ń tú bọ́lẹ̀ lọ́kọ̀ọ̀kan ìwọ́n pàápàá ọlọ́run bá ní a ah, ó ṣe bẹ̀rẹ̀ wọ́n padà hàn lè mà tààlà ọ̀yìn máa yẹ zàgá ní kàmínà ṣèyítọ́ ní nọ́ọ̀sì fásitì ayé bìlà ọlọ́run bá ní gbàtí ẹ̀ bá ń bẹ̀rù èsùn èyàn sàṣà dọ̀lọ́ ayé kura ni mo kà ó ṣe àmọ̀ pé bọ́lá ń sọ yẹn sìn yóò ti nọlifá gbogbo nǹkan mi táà fi ń sọ ara tó èyàn dá odò dẹ èmi ti sọ tèmi o kọ́lọ́mọ́sá jẹ́ owúlò fẹ́mi ti ń sọ ọlọ́run ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa a gbọ́dọ̀ pé nǹkan mi lẹ́yìn ọlọ́run ẹ̀yà yóò ẹ̀yà jẹ́ o alálẹ̀ ẹlẹ́yìn ẹ̀yìn olùgbò o ṣé ewu lágbájá o jésù o ẹni bá ń ṣe ẹ̀dẹ̀bọ̀ ni ọlọ́run bá ní kólé iná máa dùn bíi ọlọ́run ẹ̀rẹ̀ Muhammad sọ pé aláàníkan lèmi ọmọ pé ẹ̀yìn ní képe nǹkan mi wàlá òṣèlékù bì yí àdá ẹ̀yìn ní képe nǹkan mi lẹ́yìn ọlọ́run bó bá ti ń ni ọlọ́run ló sì sọ tó kí ni jama aljin aya twenty ká lè bá àwọn tó ń dasá àti ká máa dasá wípé a máa ń tí ó ṣẹlẹ̀ ẹbọ ni ẹni bá ń ṣe kò ní ọ̀nà kọ̀láwẹ̀ onítọ̀hún ẹlẹ́bọ ni ẹni tó ń wo yẹpẹ̀ ẹlẹ́bọ ni gbogbo ẹni tó bá ní òun máa ń tí ó pamọ́ ẹ máa bọ̀ wá ìwọ́tọ̀ lọ tó bá ti gbàgbọ́ òtìdẹ̀lẹ́bọ òun náà fúnra ara rẹ̀ tí ń ṣe òtìdẹ̀lẹ́bọ àwọn ẹlẹ́bọ ni wọ́n máa ń gbà tẹ́lùmí tó máa kọ̀kọ̀ yàtọ̀ sọ́lọ́ ìmọ̀ kọ̀kọ̀ yìí àlá nìkan ló mà bẹ́ẹ̀ bá ti lẹ́nìkan mà ó ti gbé ṣẹ́jú ọlọ́run ó ti di ṣẹ̀ríkù lillah ọlọ́run sọ ní kùránì kẹrì ó ní alimul ghaibi gbogbo tọpamọ nínú ìsẹ̀mí yín ọlọ́run lẹ́mi nìkan mọ̀ máa o wọ́n ṣàhádá èyí táwọn yẹn ríhun èmi nìkan náà mo tún máa fata'ala Allah fata'ala Allah wa amma yushriku ọlọ́run bá ní àwọn kọjá kẹ́nìkan ọmọ tóun tó máa ń tọpamọ́ èmi máa sọ fáwọn èèyàn tán ní àwọn wọ́n kànlẹ̀kùn wọ́n bèèrè pé ta ló wà lójú ọ̀nà onítọ̀hún wá wọlé tán ọwọ́ lọ fẹ́ wo sẹ́fún ọwọ́ tó ọ̀bẹni tó wà lẹ́yìn lẹ́gbọ́n ọwọ́ fẹ́ máa tí ó ṣẹlẹ̀ sí lógún ọdún kí ló dẹ̀ mọ̀ fóun lọ́wọ́ lẹ́yìn lẹ́gbọ́n ẹ̀yin lẹ́ni ká máa sọ òdodo àbí ọlọ́run bá ní innamal ghaibu lillah àyà Kùránì tó kílà ni ọlọ́run ní kọ̀ọ̀kọ̀ yẹn ọlọ́run náà lá nìkan lónìí o ẹni bá ti wá ní òun náà tó mà ó ti gbẹ̀rẹ̀ ṣeré àga ọlọ́run tọ́rọ̀ bá rú ọ lójú tọ́rọ̀ mọ̀ yìí tó ṣe ọfẹ́ tàláìsì ọfẹ́ tẹ̀wà ọmọ yìí tó ṣe ọ̀rọ̀ ọmọ méjì tó fẹ́ fẹ́ ọmọ yìí tó da àbò orí kan náà ni ọmọ bọ́dà bí ọ̀dà ọ̀rọ̀ kọ sọ́nà tóró nìkan lọ́mọ tó pamọ́ ọmọ bẹ̀rẹ̀ ọmọ àárín àti gbẹ̀yìn mo mọ àyà wa o àyà sọ́kìlì mọ̀mí nínú àyà ninety two tọ́ kí ló dé tí a fi ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba kò ní dáa ká ṣẹbọ pẹ̀lú ọlọ́run torí pé ọlọ́run ọba aláàlọ́ dá wa yá ayọ̀ náà sọ ọlọ́run ní mo pẹ̀yìn ọmọ èèyàn wọ́n bò dúró bọ̀ kún mọ̀lẹ́sí alákọ̀ọ̀kùn ọba tó da yín tí ń tọ́jú yín òun náà ní kẹ́ máa sìn ẹ má ṣẹbọ rọ́bà kún òun làkọ́kọ́ ń tá mú nínú àyà yìí ọba tí ń tọ́jú yín ẹ má ṣèkà bẹ́ẹ̀ lè ṣèkà fún ọlọ́run ara yín lẹ́ṣèkà fún o ọlọ́run ọba ní ọba tí ń tọ́jú yín ni ẹ máa ń sin o ó tún wá ní alẹ́ṣẹ̀ kalakọ́kùn wọn lẹ́dínlẹ́ mi kọ̀bílìkùn ọba yìí lọ́dá yín o ọba tó dá yín ni ẹ máa ń sin ẹ máa yín alákùn tàtàkùn yóò dá ká ẹbẹ̀rù rẹ̀ alẹ́ṣẹ̀ jà alẹ́lẹ́kùn ọba yìí lọ́ba mú omi jáde fún yín látòkè sánmà tó àkàrà jàbí mìíràn sàmà láti rẹ́sùkọ̀ ńlẹ́kùn ọba yìí ní mú àwọn arúgbìn yìí jáde o iṣu kìí ṣe igi yẹn ló mú sí jáde o kìí ṣe irin tó ń bọ òun náà ló mú àgbàdo jáde o ọlọ́run ní òun òun lòun mú ohun tẹ́ ń ṣe tẹ́ ń jẹ tẹ́ ń gbìn ọlọ́run ló mi mọ̀ mú jáde o ó ní fàlẹ́ àtẹ̀jẹ́ alùlùláyé àndáadáa ẹ mọ́ tí wọ́n mọ̀ nǹkan mi ọlọ́run tẹ́ máa sin o wà á ń tún ta àlẹ́mú ẹ̀yin náà sì mọ̀ wípé èmi nìkan náà lọ́ba tó lè ṣe gbogbo nǹkan Surat Al-Baqara àyà twenty one twenty two tó eléyìí ti fún wa fún gbogbo èèyàn tó bá fẹ́ gbọ́ wípé gbogbo tọ́lọ̀ ń ṣe yìí òun náà ló fi lẹ́tọ̀ọ́ sí kọjá pé ònìkan láàmà ṣe kí ni ilé àmà sìn àtẹ̀wárò ṣèkì bìlà ẹni tí ọba wa gbọ́ àmì mi ń bọ́ lọ́wọ́ ọba kọ́lọ̀ ní gbogbo ọgbọ́ ẹni tí ọba wa gbọ́ àwọn wàhálà tí ó máa kojú ni àdánwò tí ó ba ìyà tí ó jẹ mọ́ fẹ́ kàì ẹni tí ọba ti gbọ́n tí mo sọ lónìí tí mo torí ẹ̀wọ́ mọ́tò wá láti mo ti wá ẹ̀yọ́ màyá mi nítorí yín mo ṣe wá o nítorí kémi àti yín kálí jọ wà jẹ́nà ọlọ́run ẹni tó bá wá ní mo sọ tèmi ayé àti mo náà ẹ bá sọ wàá wo ohun tó lọ́n sọ fún gbogbo ẹni tí máa ń ṣe bọ́ ikú yóò ṣẹlẹ̀ sí láàyè má ta tó bá ti kú lórí ẹ̀ ọlọ́run lọ́hùn ní fèrèjì kí gbogbo ayé wọn nígbà ọlọ́run inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run bá ní òun ní fèrè jẹ́ ní tó bá kú lórí ẹbọ ó di mélòó ó di mẹ́ni ẹlẹ́ẹ̀kejì yóò gbé jami'a al-a'mal as-salihah kullaha al-jadida wal-qadima gbogbo iṣẹ́ rẹ tó ṣe láti gbé tó ti ń bẹ ní ayé ààwẹ̀ hajj náfìlà sàrà ìyáni gbogbo rẹ tó ṣe láyé ìtọ́jú òbí ìtọ́jú ọkọ ìtọ́jú ọmọ tó bá bẹ̀rẹ̀ sí ṣẹbọ ọlọ́run sì parẹ́ gbogbo ìtọ́ba tó wá ṣe lẹ́yìn ìgbà tó ti di ẹlẹ́bọ wọn ò ní kọ́ sínú fáìlì ẹ̀ irun rẹ òun ní kọ́ ájì rẹ òun ní kọ́ sàká rẹ òun ní kọ́ kọ́ dálé kéwúlẹ̀ kí wọ́n máa jáde lẹ́gbẹ̀rún lẹ́gbẹ̀rún sórí gbogbo ládàtà ọkọ̀ gbàlẹ́rì ọmọ kọ̀ọ̀kan kò ní bọ̀dọ̀ ọlọ́run ìlànà iná ṣíráàkìtà ọlọ́run ìlànà ibi tọ́wọ́ ní nǹkan tó ń bọ̀ tó tún gbára lé yàtọ̀ sí mi ọlọ́run láyé àbàtọ́ na àmàlùkà gbogbo iṣẹ́ rẹ ni ó bàjẹ́ pátápátá wà látẹ̀kùn lónà mi lọ́kọ́ sírín ọ wà ṣòfò iṣẹ́ rẹ ó ṣòfò wọ́n náà ṣòfò sọ́tù zumar aya sixty five tí wọ́n náà rí pé ọkọjá bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wọn náà ní yúrùpù rọ́ọ̀ bá fi kúrò gbogbo ẹni tí máa ń ṣe ẹbọ ọlọ́run lóhùn ọyọ ìfọ̀kàbalẹ̀ kúrò nínú ẹ̀mí ẹ̀ lójoojúmọ́ ni àjẹ́ ọmọ ṣe lójoojúmọ́ ni oṣù ọmọ ṣe lójoojúmọ́ ni àjẹ́ náà máa dẹ́rùbà ní ọmọ alálàkàlà ọ̀rọ̀ rẹ̀ ọmọ dàrú ẹ̀rú ọmọ bá ayé ọmọ kọjá kò sì ní sùn. ọlọ́run sàlú ni kí ìfi kùnú bi lẹ́sí lẹ́ káfàrọ̀ rọ́ọ̀bà ọlọ́run máa ní àdá ìdáyà sí ẹ̀mí àwọn tí wọ́n ń ṣẹbọ bìnnà àṣírà kúrú bìlà nígbà wọn ti mú alladhina amanu wa lam yalbisu imanahum bi dhulmin ulaika lahumul amn ọlọ́run láwọn tó bá dúró tọ́lọ́run tó gbà fọ́lọ́run ọlọ́run lọ́kàn wọn balẹ̀ sọ́tọ̀ alẹ́ mọ̀rán àyà 151 lọ́lọ́run ti sọ pé ọkàn rẹ̀ ò ní balẹ̀ ah ah ah ènìmọ̀ ni wáhùn ẹ̀yà àdàbàtà ní ká máa palú sùsù ẹ̀yọ́ ọmọ kò sáà bí ẹ̀gán kan nínú kò sí ẹ̀yà ẹ̀gán kan ní ọ̀yọ́lá wọ́n lè rẹ̀ títà tọ́ ikú rẹ̀ wà ládé <laughs> ẹ̀mí ò ní balẹ̀ yóò jí lóru yóò gbé ìpèsè lọ́wọ́ lóru yọmọ ọ̀tún yọmọ òsì àwọn ọlọ́dẹ sanibọ̀ yóò kalẹ̀ ń salọ ṣé ìgbésẹ̀ ayé lọ́dẹ àyèdè lò kọkàn jí lórí kò ṣe nẹ́fíṣà tán kò ní ya rahman sanu mi ya gafar feriji mi ya sitir bomi lasiri ya rasaku fún mi lówó wọláwù khairu hafi tó sọ mi lọ́wọ́ ta ọlọ́run sì ni mo ti gbọ́ mo sì ti ṣe gbogbo ẹ̀fọn àmọ́ sẹ́dọ̀ máa wo ọlọ́run lọ́wọ́ ẹ̀mí rò ní balẹ̀ lórí ara rẹ̀ kò ní balẹ̀ lórí ìlú àyà ló ma já ẹlẹ́ẹ̀kẹrin yóò ṣe lè fák ọlọ́wọ́ bá ní padà ta ó lọ́sì gbogbo abúlé tí wọ́n ti mú ẹbọ ní iṣẹ́ tí wọ́n ń ṣe tààrà <laughs> ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn ní wọ́n bá lówó wọn padà nílówó mọ́ ọlọ́wọ́ bá aláwọ̀ padà gbó lọ́wọ́ wọn pé yóò padà sọ fún wọn yín pé ìtẹ̀ ń bọ̀ yẹn kí ń sọ yín dolówó èmi ọlọ́run mo fún yín mo sì ti gbà padà fàkúlù tó ṣe tẹ́kìtì rọ̀ bákan anábì inú wọ́n sọ fún gbogbo àwọn àjọ rẹ̀ ó ní ẹ má bọ òrìṣà yìí má òrìṣà tá a sọ lẹ́ẹ̀kan ó ní iná òkà nàgẹ̀ fara ó ní ọlọ́run ọba ọba aláforíjì ní ìtẹ́ bá ti lẹ́ẹ̀ṣe má yorùsí lè sàmà àlékún mi dìlára ọlọ́run ó fún yín ní omi wọ̀lùmídìdìkùn bí amúwàd ọlọ́run fún yín ní owó ẹ̀rí owó yóò máa fún yín lówó yóò máa bàṣírí yín wọ́n bà níyìn yóò máa fún yín láwọn ọmọ dáadáa ọjọ́ lọ́kùn jannati àwọn ọgbà oko yín ẹ máa dáko iṣu yóò máa ṣe rabata rabata wọ̀jẹ́lẹ̀kùn àdáhàrọ̀ ọlọ́ọ̀bá ní àwọn odò yọ́ ma ń sànwá sókò orí jẹ̀nàtì oko ní jẹ́rẹ̀ ọ̀bá ọlọ́ọ̀bá ní iṣu yọ́ ma tó báyìí agbàdo yọ́ ma tó báyìí àwọn okòtò ẹ̀dá ìmọ̀ pàlùbáríkà sí nígbà táyì náà sì nǹkan mẹ́lẹ́yìn ọlọ́run kẹ́yìn bá wá ní ti ń bọ́ńkọ́ àbónì kankan tí wa lẹ́yìn náà Allahu bari omi lẹ́nu mọ́ṣírí ọlọ́run náà amálẹ̀ ó ní òun yọwọ́ òun yọwọ́ yọsẹ̀ kó náà rẹ̀ òun àdá ọ̀dá ń tọ́ ń bọ̀ yẹn wa azanu min allahi wa rasuli ngbàtà nábi sí hajj hajj kanáà ló ṣe gbọ́dọ̀wọ́ gbẹ̀yìn nírọ̀lẹ́ ọlọ́wọ́ba aláwọ̀ sọ ayà kalẹ̀ pé wa azanu min allahi wa rasuli ọlọ́wọ́ba ní announcement lélé yóò látọ̀dọ̀ ọlọ́wọ́ àtòjíṣẹ́ rẹ̀ ilẹ̀ nas kúrò lọ́wọ́ àwọn tí wọ́n bá ń ṣe bọ̀ bọ́lá bá ti yọwọ́ kúrò náà rẹ̀ kí ló dínkù jàmá ta ní ọ̀bọ̀ tó ọlọ́run ni fàyín túbú tún àmọ́ tẹ bá tú báyìí pé ẹ̀ní bọ́jú mọ́ ẹ̀ní pagi lásán mọ́ ẹ̀ní gbé ìpèsè níta mẹ́ta mọ́ ẹ̀ní sọ̀rọ̀ òdílé mọ́ tẹ bá tú bá pẹ̀lú ẹ̀rọ miami lẹ́yìn náà ọmọ sàdúrà àdúrà rẹ̀ ọmọ tètè gbà ẹbọ ní ọjà káàdì ọgbà ọlọ́ni òjì ibùdó àwọn tẹ̀ dá ìfẹ́ dà á ni ọlọ́wọ́n bá ní tẹ́ bá ti ń pè mí máa dáhùn fẹ́lẹ́ yẹ́ ṣẹ̀jì ibú lí àmọ́ ẹ̀yin náà ṣe kí ni ẹ̀yin náà dá mi lóhùn ẹ máa gbọ́dọ̀ sí mi lẹ́nu ọlọ́wọ́n ni wálé yóò mi náà bì ẹ̀yin náà gbà mí gbọ́ nìkan ẹ má tún gba nǹkan mi gbọ́ mọ́ tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ òjì ibùdó àwọn tẹ̀ dá ń sì máa dá yín lóhùn ẹ máa ṣàdúrà díẹ̀ àdúrà yẹn máa gbà wàlá wàlá gbogbo ẹ̀yin ọmọ ayá mi àti gbogbo àwọn tí wọ́n ti máa ti ń sọ yìí nígbà kálukú ti dágbére fẹ́ bọ lọ́bẹ̀rẹ̀ sí dá fún kálukú ẹ̀rọ màyá mi wọ́n lọ́lẹ̀ dá wò ṣàǹkọ́ lọ́lọ́ lọ́sọ̀rọ̀ tí ń sọ yìí sẹ́ ó ni àlìjánná alẹ́ mushrik haram àlìjánná tá a ti lọ́lẹ̀ sinmi tàbá kún ilé ayé yẹn sọmọ pé ẹlẹ́bọ náà ń dá àmúlí ṣe wàhálà kéèyàn tó da ẹ̀kú sórí kó tó lọ lọrin ẹwọ aláàtàṣe nídìí ẹbọ nídìí ogun ọlọ́wọ́ bá ní gbogbo ẹni tó bá ti ṣe wàhálà nílé ayé tó bá jẹ́lẹ́bọ àlùjànnà yẹn kò ní wọ́bẹ̀ o inna hu man yushriku billah ọlọ́ni gbogbo ẹni tó bá ní ẹbọ tí ń bọ faqad harrama Allahu alayhi al-jannah ọlọ́wọ́ bá ní 72 ibẹ̀ lọ́n ti sọ́nù tí mo fi láwà mùsùlùmí ní ń bá ẹni tó gba kòránì gbọ́ ánṣẹ́ bẹ́ẹ̀ lọ́n kó wọn gba ìsìlámù ni ọlọ́run bá ní iná irun retí gbogbo ẹlẹ́bọ̀ wọn ni wọlé àtẹ̀jẹ̀ alima aláhi ilá àni àkàrà ọlọ́run bá ní mọ́ ọlọ́run bá ní lọ́lọ́n tó máa sìn tó máa bọ̀ fatulukọ́ fi jahannam fatulukọ́ fi jahannam ọlọ́run bá ní kò sí tó ní kọ́ ọmọ wọjá annama iná ọlọ́ni malúmọ́ madìhúrọ́ wọn náà máa dára ẹlẹ́bi tó bá wọ lẹ́yìn náà ọlọ́run ó lè ọkú nínú kẹrẹ̀ yóò wá fi sínú ìyá rẹ̀ sọ́tìlì ìsra àyà thirty nine wọ́n bẹ̀ lọ́wọ́ nínú àánú rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ̀síwá lọ́mọ ná kọ́lọ́mọ̀síwá lọ́mọ àlùjànnà òṣàjọ́bọ̀ òṣàdábọ̀ nínú yàrá kálukú wa ẹja ṣèkí ni ẹja dágbére fún ìlú ọlọ́lọ́mi ẹja ṣàdúrà fún ìlú wa àdúrà máa ń gbà àdúrà wọ́n gbà nílùú òdòdó gbogbo tẹ́nì kọ̀ọ̀kan wá ní nínú yàrá nínú àwọn àjò ẹja lọ dànù òṣàdábọ̀ nìyẹn nàgbà ń dá yẹn bọ́ ni gbogbo nǹkan wá yẹn ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ o ṣe wá lókè ní kan bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ká yanjú kọ́ mọ́ bá dàrú tí ń bá lọ tán ǹjẹ́ a lè rí oògùn bà nínú ilé mùsùlùmí ṣá a lè rí oògùn nánù nínú ilé mùsùlùmí ṣá a lè rí oògùn nínú ilé mùsùlùmí ṣá a awọ́pá nínú ilé mùsùlùmí ṣá a lè nínú ilé mùsùlùmí ṣá a ogun malaria nínú ilé mùsùlùmí náà ìgbóná àwọ́ká sáré rí ogun rẹ̀ nínú ilé mùsùlùmí ogun àrùn tí ó kan àrùn báyìí ọlọ́run ò sí ilé wọ̀ fún wa ọlọ́run ni yakhruju butuni asharab ọlọ́run ní sẹ́rí oyin tí ń fò káyìn nǹkan kan bẹ nínú ẹ̀ yóò pọ̀ kalẹ̀ fún yín fún o mukhtaliful alwanu kọ́lọ̀kọ́lọ̀ ni wọ́n pọ̀ kalẹ̀ ẹ má jẹ́ ó yà yín lẹ́nu ó lè dúdú ó lè funfun ó lè pupa ó lè pọ́n ọlọ́run ní fi ìṣùfà òun lè nà gbogbo ẹ̀yin ẹ̀dá ọlọ́run ẹ máa la yóò máa wò yín sàn nínú àrùn yín pẹ̀lú ìyọ̀ǹda ìmí ọlọ́run tàlẹ́kọ́ ní ká máa ṣe mẹ́dísìn ọlọ́run anábì wa ni tàdá àwọ̀ ìbádàlá anábì ní ẹ máa ṣoògùn òwòsàn tẹ́ bá ti mọ̀ ọ̀lá àwọ̀ bí haram àmọ́ ẹ má fi ń tọ́lọ̀wọ̀n bá láàṣẹ ní haramu bí ọtí bí ajá bí ẹlẹ́dẹ̀ bí ẹmu ẹ má fi ṣe kí ni ẹ má fi ṣe oògùn wòsàn kò sí àrùn kan tọ́lọ́wọ̀n dá oògùn rẹ̀ sílé ayé àrùn ni o òsì kìí sàrùn o àdáwò ni o ayé ń lè mìí sàrùn o àdáwò ni o tọ́wà pé e, eléyìí náà àrùn náà ni àrùn kọ́ àrùn nínú abọ́dí ara n'i máa ń ṣe kí ni ní máa ń wà eré ọmọ afọ inú ọmọ arun ọ ma ọmọ arun ọ àdúrà rẹ wà ìwòsàn rẹ náà wà anábì ní aleikum bil habati sauda anábì ní ẹ lè wá habatu sauda òróró ẹ̀ wà èyí tó jẹ́ bíi lúbúlúbú tó dàbẹ́ gẹ́ bíi àgúnmu rẹ̀ wà anábì ní fa iná òṣèfà min kulli da kò sí àrùn kan tí ó máa ṣèyàn téèyàn bá ń lò ọlọ́run fi mú kó anábì ní zemzem lè máa ṣòro ìbàdà tẹ́ ẹ bá mu omi zemzem pé ọlọ́run máa fi wò yín sàn nínú àrùn yín ní ṣèfà òṣòk anábì lọ sọ bẹ́ẹ̀ gbogbo ewé àtegbò kọ́dà ewé mangoro èpo mangoro oyè ewé káṣíá tọ́lá ti sògùn bà ẹ máa mú ẹ máa fi ẹ máa fi wẹ̀ eléyìí òwe ṣẹbọ ọlọ́run ni ó fún yín níwòsàn o àmọ́ ọlọ́run lò ní sábàbí fún yín tẹ́ fi rí ìwòsàn kámẹ́jì ọ̀dà rú mọ́ra wọn abọ́tòlá àrídàlì bàbá àmọ́ wọn làwọn mọ̀ ẹni tó bá ń wakọ̀ wá rí wọn òun náà yín ń sògùn àwọn àrùn ọlọ́gẹ́ pípẹ́ zeytu zeytun olive oil táwọn mi jíńjà àtàlẹ̀ ọ̀fẹ́tọ́ bá ti ń jẹ́ ọmọjẹ́ ọmọjẹ́ kóbó tí ń jẹ́ yẹn pẹ̀lú ìyọ̀nda tọ́lọ́wọ́ bá aláà àyájọ́ ọmọ tó lá ó lé gún kóbó mi sí dáadáa kọwá ṣẹ kọwá gbé kaná kóbó yìí sí ó dágbére fárùn gbogbo àwọn eléyìí kìí wa àmọ́ àwọn yìí tó ẹjẹ́ adágbére fún tàbá fẹ́ wà ní jẹ́nà kọ́lọ́mọṣọ́ wa lọ́mọ aná o ìlú odò ẹdẹ ọlọ́mọdé òtún láíláí bàbá wa láǹgbá kọ́lọ́mọba kọ́ba fún ọlálàáfíà ara kó fún ìmánì tó yanjú tí wọ́n fi ká òṣàkó lẹ̀ tọ́lá wọn ni wọ́n kọ́kọ́ nàró tí wọ́n bá ti nàró gbogbo wa tẹ̀lé wọn bàbá wa ìmáàmù àwọn náà wà tẹ̀lé bàbá pé bàbá wa láǹgbá ti nàró èmi náà tẹ̀lé wọn àhà àwọn akùwọ̀ jẹ̀mọ́ tọ̀wọ̀ mọ́ṣáláṣí ẹ̀dá kun torítọ́ ọlọ́wọ́n bá wa ilé ayé ìyáléní àlè ní yóò ṣe kí ni yóò yà kó pẹ́ ọ́ sàpadà kú náà ni ọlọ́ni wala tamutunna illa wa antum muslimun ọlọ́run ní ọ̀gbọ́dọ̀ mọ́kù ní yorùbá o ọlọ́run sọ bẹ́ẹ̀ ọ̀gbọ́dọ̀ mọ́kù ní ẹnjìníà ọ̀gbọ́dọ̀ mọ́kù ní bàbá olówó muslim ọkàrẹ̀ wọn lù kọ́kọ́ tú kátó tú sẹ̀rẹ̀ tó ẹbọ́ bá ti wà ń bẹ̀ wọn ní gaṣẹ́ rẹ̀ mọ́ ọlọ́run mọ́ sọ̀wálé lórí burúkú sàárè tá ń lọ yẹn àpàdà wọ́ bẹ̀ àkọ́kọ́ tí wọ́n béèrè ọ̀rọ̀ ẹbọ ni wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ má rọ̀ dúkà ta ni ọlọ́run ọba tí wọ́n sìn láyé tọ́bádé pé ìṣẹ̀ṣẹ̀ bá ní ònílé ọbẹ̀rẹ̀ wàhálà ní sàárè ni ẹ̀ àmọ́ tọ́ bá jẹ́ ẹni tí ń sin ọlọ́run nìkan tó gba nǹkan nígbà wọn rọ́bí yẹ láà ọbẹ̀rẹ̀ gbádùn ni ẹ ọ sì wà lè wà ní jẹ́nà tó lọ́n bá gbé wa dìde ẹ̀dá kò tuntun lọ́wọ́ ọba ilé ayé yọ tán o àwọn olówó àná wọn ti lọ àwọn afá jàǹkànjàǹkò tí wọ́n sọ pé ogun dá ogun dá ogun dá àwọn náà ti lọ gbogbo wọn fẹ́ ọlọ́run báyìí ẹ̀dá kun ọ padà wà lọ́dọ̀ ọlọ́run wọ̀nyí lẹ́yìn turjahun ọ padà padà sọ́dọ̀ ọlọ́run sẹ́rọ ọ̀run tá ń lọ yẹ kò ṣe wá padà sí máwo ipò ẹjìn lè tún tò ẹjìn lè tún ṣe àmọ́ ah, fẹ́ túbà ó ti kọjá òrùn tó kún lẹ̀ yóò tó aṣọ ṣe kí ní ó tó aṣọ sáwọ kọ́lọ̀ kó sà fún alẹ́mí gbọ́ngàn kó fún alálàáfíà ara kó sàlékún ìmánì wa kó ṣe wá lólóríire adúgbò kí ọ̀rùn kọ́dà lé wa lọ́wọ́ ó dáàbò wá níbi ọ̀tá ọ̀tá òru ọ̀tá ọ̀sán èyí tá a mọ̀ mọ́jà tẹ́nìtìkà mọ́jìká tẹ́nìtì wa àṣàṣí ọ̀sán àtòrú mọ́jọ mẹ́nìkọ̀ọ̀kan wa ọlọ́wọ́n bá yìí súnmọ́jọ láyé inú ayé wa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 àrìmọ́lẹ̀ṣẹ́ ààrẹ bọ́ ní ibi òní àwọn àṣẹ̀bọ̀ máa àṣòkọ́lẹ́ṣẹ́ ààrẹ bọ́ ní ibi òní àwọn àṣẹ̀bọ̀ máa mo ní yíyẹ̀ṣẹ́ wòṣẹ́ ààrẹ bọ́ ní ibi òní àwọn àṣẹ̀bọ̀ máa